أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون وأولئك أصحاب النار هم فيها خالدون إن الذين آمنوا والذين هاجروا الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́pá òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ à ń jẹ́rìí pé kò sí ọba tá a sìn lẹ́yìn ọlọ́run ọba Allah ọba yìí náà lọ́ba tí ọlẹ́tọ̀ sí ẹ̀sìn náà ẹja lọ lè má pé ìtọ́ da nínú àwọn téèyàn máa ń tẹ́tí gbọ́ láyé tá a wà yìí òun náà ní kéèyàn máa gbọ́ tó máa kura nítorí pé ọ̀rọ̀ kan ní dọ́là ń sọ kalẹ̀ sílé ayé láti wá tún ayé ṣe téèyàn bá fẹ́ káyé wọn da kọ́sà nìkan máa ka kura ọ̀hún fún ọ̀run tá ń lọ náà ẹnìkan ò lè sinmi ń bẹ̀ àfẹni tí ń bá ń lo Quran nílé ayé ìmọ̀ gbọ́ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́mọṣà sí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa èyí tó dáadì nínú ìmọ̀nà téèyàn máa ń tẹ̀lé òun náà ni sunna anabi wa Muhammad tí wọ́n bá ti ní sunna ní tí wọ́n ń sọ ní pé níta anabi ṣe àbí níta anabi sọ àbí tí wọ́n ṣe wájú anabi tá anabi ó pé ó gbogbo eléyìí ni wọ́n pè ní sunna ẹni bá ń ṣe òun ló wà lójú ọ̀nà tọ́tọ́ tí ò ní dààmú èyí burú jáì nínú téèyàn máa fi ń jọ́sìn fọ́lọ́ òun náà ni téèyàn fi ń jọ́sìn fọ́lọ́ ọba téèyàn pè nísìn àmọ́ ń gbà tá a dénú Koran àárín bẹ̀ àwọ anabi anabi òṣèlú ẹ̀rí òun káwọn kan ó kàkà mú lẹ́sìn pé tó máa fi súnmọ́ lọ́nà tí ò sínú àkọọ́lẹ̀ lọ ló burú jáì pè ní bídà eléyìí ń máa ń jẹ́ èèyàn sọnù ń sì máa ń jẹ́ kí èèyàn ọdọ máa ná nítorí lè bá dé ọ̀dọ̀ ọlọ́dọ̀ àlìkíyàmọ̀ ẹ̀sìn tọ́lọ́wọ́n bá ní ká ṣe òun ló kọ́ àlìjánà kalẹ̀ fún ṣẹlẹ̀ ìtọ́lọ́wọ́n bá ọ̀bẹ̀ wá tẹ́yìn bá ṣe wọn ò ní gbà lọ́wọ́ yẹn tí bá ti wá gbà èyí ní náà ọlọ́run ni wọ̀ ọlọ́mọkàwá kún wọn ètò wọn òun náà ni àrídàtú wa khuturatuha wa asbabuha ìkú nínú ẹ̀sìn Islam ewu tó wà fún àti àwọn sábàbí tí máa ń ṣẹlẹ̀ téèyàn fi máa kó nínú ẹ̀sìn alákọ̀ọ́kọ́ gbogbo wa tá a bá mọ̀ tẹ́lẹ̀ ká lè mọ̀ ipe ọlọ́run bá dá ayé ayé ọlọ́run dá ọ̀dá sámà ọ̀dálẹ̀ ó kó nǹkan sínú sámà ó kó nǹkan sínú lẹ̀ gbogbo tọ́lọ́wọ́n bá dá yìí ó ní nítorí tọ́lọ́wọ́n fi dá ọlọ́wọ́n bá sọnù kùránì pé ó nídìí tóun fi dáyé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní afahasibitum annama khalaqnakum abatha ọlọ́wọ́n bá ní sí ẹ̀rọ ní ẹ̀yin kẹfìrí ṣé ẹ̀rọ ní pé àwọ̀ ọlọ́run akàwọ́ á gbogbo ń tá a dá abatha nítorí pé à ń ṣeré akàwọ́ á gbogbo ẹ̀ kalẹ̀ nítorí pé a fẹ́ ṣeré ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ òun ò ṣeré débẹ̀ o. wa annakum ilayna la turja'un ọlọ́run níṣẹ́ ẹ̀rọ ní pé ẹ̀ní padà wá bèmí ọlọ́run ọba mọ́. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mo dá yín fún kankan ni tẹ́ bá wá dé ń wá béèrè lọ́wọ́ yín ètò mo ń dá yín fún ètò mo ní kẹ́ẹ̀ṣẹ́ lé ayé ètò mo ní kẹ́ẹ̀ṣẹ́ nínú ilé ayé. ọlọ́run tó sọ ọlọ́run ọba ní wa ma khalaqna as-samaa wal ọlọ́run lóhùn ọ̀dá sánmà àtìlẹ̀ lásán wà má bainahuma gbogbo tí ń bẹ láàrin sánmà àtìlẹ̀ èyí ni àwọn èèyàn àti ẹranko àti gbogbo àwọn tá à ń rí ọlọ́run ọba ní la'ibin òun ọ̀dà ń torí eré òun sírẹ́ ọ̀sìn ni òun sì máa mà dáa ni ó sì ní tóun torí ẹ̀ kí lọ́la wọn torí ẹ̀dá ogun dàwé òun náà ló tún wá sọ. òní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run ní àdámọ̀ àlìjànú àwọn àlìjànú àdá wọn lásán àwọn ọmọ èèyàn àdá wọn lásán àwa náà lọ́mọ èèyàn ọlọ́wọ́n bá ní ilá àlìyá àbòdò àdá wọn kàn lè wá sin ọlọ́wọ́n ọba látòrí ẹ̀dá wọn ilá àlìyá wàhídù ni kàn lè bá wá sìn mí ni mo ṣe dá ọmọ èèyàn àtàlìjànú ẹ wá rí ọ̀rọ̀ tí a sọ yìí ọlọ́wọ́n ọba náà aláàlọ́sọ ọlọ́wọ́n dá gbogbo nǹkan nínú àyà mi ọlọ́run ọba ó ń sọ fún wa pé òun ọlọ́run òun ọ̀dá gbogbo nǹkan àfikọ́jẹ́ pé torí kẹ́lẹ́ bá lò ó fẹ́sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní gbogbo ń tẹ́ tóun dá fún yín òun dá kẹ́lẹ́ bá lò tẹ́ bá wá lò yóò wá mú yín yóò wá ṣe ẹ̀sìn nírọ̀rùn fún yín láti ṣe. Allahu akbar. هو الذي خلق لكم ما في الأرض جميعا ọlọ́run ọba ní gbogbo ń tọ́wà lérí ilẹ̀ ẹ̀yin ni mo dá fún àwọn aláàmà jẹran àwọn aláàmà jẹja àwọn aláàmà lomi àwọn aláàmà jẹwé àwọn aláàmà jẹsùn àwọn aláàmà jẹláṣẹ àwọn aláàmà jẹsẹmú gbogbo ń tí ọlọ́run ọba dá yìí ọlọ́run ló ń dá fáwa kí lọ́run wá dá wa fún ọlọ́run wá ní òun dá wa nítorí ká wá sìn ọlọ́run ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa àtẹranko òun náà lè sìn ẹni tó ò bá ti ṣẹ̀sìn kò sí ìyàtọ̀ láàrin wọn àtẹranko ẹranko náà ń jẹ ẹranko náà ń mu ẹranko náà ń ṣe fàájì ká ẹranko náà ń bímọ ẹranko náà ń sùn màálù tó lọ́ọ̀kan yẹn àti ìwọ tó ṣẹ̀sìn kò sí ìyàtọ̀ láàrin ẹ̀sìn náà ni láfikún ẹranko láti ń jọ́mọ èèyàn tọ́ ọba ti wá sẹ́sìn ọlọ́run bá ní kọ́dà ẹranko ó tún wá sàn lọ́dọ̀ ọlọ́run ju ọlọ́ kọ́mọ sọ wá lẹ́ranko ọ̀lẹ́ islam ẹ̀rẹ́sìn islam tí ọlọ́run ní kí wọ́n bí wa sínú ẹ̀ àwa tí wọ́n bí sínú ẹ̀ àtàwọn tá a gbà islam àmọ́kú eréré oríire náà ọlọ́mọ yóò wá kó mbẹ́ orí ibú tí ọlọ́gà tí a máa fi gbogbo pírọ́blẹ́mù ní máa ní ọ̀gá gbogbo àdánwò ní máa ní ọ̀gá orí ibú tí ò sírú ẹ̀ mọ́ òun náà ni kéèyàn ọmọ islam kó lóun ṣe mọ́. nítorí pé lẹ́yìn <laughs> lẹ́yìn islam gbogbo oore tọ́lọ́run bá ti fún yàn tí ó fi islam kún ọlọ́run ò sóore fún yàn. bọ́lọ̀ bá wá sóore tọ́pọ̀ fún yàn tọ́lọ́run wá yọ islam kún ń bẹ̀. eye onítọ̀hún ọlọ́run mú wáyé wá jìyà ní tọ́ba ti wọ sàárè yìí lè jẹ́ náà ní ọba tí wọ́n lè kíyàmọ̀ yẹ wá wọ ìsìláàmù ni àgọ́mù ní àmìlá òun ni ìkẹ́ ọlọ́run tọ́lọ́run máa ń ṣe fún ẹrú rẹ̀ tó ga jù ọlọ́mọgbà lọ́wọ́ wa kí ni wọ́n ń pè ní ìsìláàmù náà ìsìláàmù yà wọ́n fáwọn wọn ni wọ́n kó sínú nǹkan mẹ́rin àkídàtún sọ́fìyà àkídàtún sọ́fìyà ká ní ìgbàgbọ́ tó yanjú sí ọlọ́run lẹ́yìn ìgbà tá a nǹkan mí gbọ́ mọ́ lẹ́yìn náà ibadatun ma'qula muwafiqa a máa wá sin ọlọ́run ọba náà ẹlòmíì gbọ́ lọ́n gbọ́ pípọ́ lọ́n bẹ àmọ́ kò sìn ọ máa wá sìn lẹ́ẹ̀márùn lójúmọ́ wa akhlaqun hasana ẹlẹ́ẹ̀kẹta tí ìsìláàmù dì mú tí ń jẹ́ ìsìláàmù ó ní pé a máa wá hùwà dáadáa sí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọba àtẹni tí ń ṣẹ̀sìn wa àtẹni tí ò sí ẹ̀sìn wa kèfèrí ó ní àwọn dáadáa tó ń ṣẹ̀sìn O ní bá bọ oyin tí ń bọ àmọ́ òun gangan fún rẹ̀ tó bá ní sòrò ó lè ràn lọ bí bá ń pa ó lè fún lóúnjẹ torí ọlọ́run ló dá ìwà rẹ̀ yìí òun là jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹrin ọmọ amalatun tayyiba ẹnì kọ̀ọ̀kan wa a máa ṣòwò òwò tí ó da kálíbà rówó tó ṣe kíni owó tó da torí pé ilé ayé tá a wà yìí a lè ṣe ká má jẹun àwa lè ló ń jẹjẹ àfi ká ṣiṣẹ́ tàbá ṣiṣẹ́ tọ́lá wà rówó ń bẹ̀ a jẹ́ pé ìjáde ńlẹ̀ lọ lè wówó bóyá kéèyàn lóko kó lè roko kó lè kó sùn ara ẹ̀sìn ni nítorí pé alẹ́ rùkú padà bá bá abálẹ̀ àjẹsà èèyàn sá sínú tó ṣe pé ní roko wáyé láti ẹgbẹ́ òun fẹ́ jẹun láti fi sin lọ́hùn òun sì máa fún adarí gbogbo ìbè tọ́ba ṣe kíni tọ́ba kọ̀ nítorí pé tí ó bá rọrùn oyè ẹ̀sìn náà ní ṣe kíni kò ní rọrùn ṣẹwárí ẹ̀sìn islam tí a ń ṣe yìí ọlọ́run bá ńlá ó dìdí làámọ́lẹ̀ ipe ẹ má dára yín láàmú lẹ́yìn islam kò sẹ́sìn mí mọ́ tó tún wà lérí ilẹ̀ àìpé rí ni kéèyàn máa sọ pé ẹ̀sìn pọ̀ èyí tó bá wo kálukú ni kálukú ṣe kíni kálukú ọmọ ṣe àìpé rí níjẹ́ bẹ́ẹ̀ ẹni bá sọ bẹ́ẹ̀ gan tá a bá sọ àyà yìí fún wípé ọlọ́run mà sọ bẹ́ẹ̀ tó bá ní àní ẹ̀sìn pọ̀ èyí tó bá wù kálukú ní kálukú ó ṣe àwọn àni òsì ń fi ọlọ́run bá nírọ́ tẹ́lẹ̀ ọlọ́run bá ní inna dina indala islam ọlọ́run bá ní ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run ẹ̀sìn tòun ọlọ́run islam ayé ìkílẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn míì tó bá wáyà tó ṣe islam kì í ṣe ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ẹni bá ti kú ònú ẹ̀sìn Islam ó ti kú nínú ẹ̀sìn Ọlọ́run ó ti bọ́ sínú ẹ̀sìn ṣètàn gbogbo ẹ̀sìn tó kù pátá ọ̀kan náà gbogbo ẹ̀ Islam dádúró gbogbo ẹ̀sìn tó tún kù lẹ́yìn Islam bó ṣe pọ̀ tó yẹn ọ̀kan náà gbogbo ẹ̀ òun náà ni kóf ẹ̀sìn kèfèrí wọ́n wá pọ̀ lóríṣiríṣi àwọn kèfèrí tá a wí aláwọn tó ń bọ́gi aláwọn tó ń bọ́rin onírin ọmọ abónígi jà pé kọ̀kọ̀rẹ́ ti tó ń kọ̀rẹ́tì ẹni tí ń bọ omi òun mọ̀ sọ pé ẹni tí ń sin iná kọ̀kọ̀rẹ́tì oníná òfé àbá bí kò sí tẹ̀yìn oṣèdè òní lóná olómi ò ní à omi làá máa ń bù síná tí náà ṣe kíní tí náà sì kú gbogbo orí burúkú yìí ṣe pọ̀ lágbàlá yẹn kọ́lọ́mọdé àbá wọn ṣe kán bẹ̀ ẹ ń sin igi ẹ ẹ sin ọba tó dájú ẹ wá ń sin rin ó yẹ kẹ́ ẹ mọ̀ pé irin yẹn nìkan lọ́dà ẹ wá ń sin omi ó yẹ kẹ́ mọ̀ pé omi yẹn nìkan ló ní ó bọ́lẹ̀ látòkè ló ní ó máa sàn ẹ wá lọ sọ́ọ̀ṣì yẹn lè pàtẹ́wọ́ sátẹ́wọ́ lọ́lọ́run torí ẹ̀dá wa ṣé ọlọ́run bá dá ayé àti sánmà torí kálí máa pàtẹ́wọ́ ọlọ́run dá sánmà àti ilẹ̀ nítorí kálí máa jó kò rí bẹ́ẹ̀ ọlọ́run dá nítorí kálí máa ṣe Allahu akbar ọlọ́run ló tóbi jùlọ ọlọ́run bá ní nàdìnà ìdàlá islam ọlọ́run bá ní ẹlẹ́ láti yín tí ọba yé yín islam nìkan ṣoṣo òun náà lẹ̀sìn ọlọ́run ẹ mà wá tẹ̀ mọ́ mọ́ ọmọ yín létí wípé ìwọ ọmọ mi ogún kan tí mo fẹ́ sílẹ̀ fún yín òun náà ní kẹ òun náà ní islam ẹni bá ṣe ẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn islam nínú yín èmi àǹbàlí èyí lọ́nu sí o èmi Fatima èmi Musa bìyí ẹni bá tẹ̀sí mi ìyọnu sí ọmọ pariwo nítorí pé ilé ayé tí ọlọ́run bá dá yìí ọlọ́run dá ọ̀dọ̀ ọmọ rẹ ọ wá gba ọ̀dọ̀ rẹ ọlọ́run wá ní kọ́ ọmọ rẹ kọ́ gbọ́dọ̀ rẹ jáde ọlọ́run fi ọ́ ṣe ìdáàbòbò fún kọ́ máa ba àṣẹ̀sìn mi lẹ́yìn Islam àdáwò ní máa bá àyàn tí bàbá ọmọ sọ pé gbogbo ọ̀ràn àwọn ẹlẹ́sìn la nínú ilé wa ìmọ̀ bọ́yá máa ń sọ ní Kwara mi o wọ́n máa ń sọ sọkúsọ lẹ́kọ̀ọ́ yóò ní a ní èyí tó ń lọ rìdíìm a ní sẹlẹ̀ a ní kérúbù a ní nasfat àti nínú kan náà alùsùnà ẹ nínú ilé kan náà orí ibu ní jẹ́bẹ̀. inna dina indala islam ọlọ́run ní ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run islam ni o ẹ̀sìn míì tí wọ́n bá ń ṣe ẹ má bá wọn ṣe ọlọ́wọ́n bá wà láàmọ́lẹ̀ nínú àyà tó lè panilẹ́kún ọlọ́wọ́n bá ní wọ́n máa ń yẹ bùtẹ̀rẹ̀ báyìí dálé ìsìlámì dínà ẹni bá ń ṣe ẹ̀sìn mi yàtọ̀ sí islam fàlàyé yóò kọ́bá lámìnà ọlọ́run láàánú gbà lọ́wọ́ ẹ̀ gbogbo wàhálà tó bá ṣe kò sẹ́ni tí ó gbà yóò ṣe wàhálà láyé yóò tún wàhálà lè bẹ̀rẹ̀ wàhálà lọ́run. wọ́n wọ filẹ̀ àkẹrọ́tì mí tí kálukú ńlá di jánà á wàá fún wọn sínú àwọn tí ó ṣòfò. adẹ́pẹ́ ee eh, ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ adẹ́pẹ́ ni tí máa wọ ọmọ rẹ̀ ẹ̀ràn tí máa ń ṣẹ̀sìn míì ọmọ òfò ló ṣe kíni ni ló bí ìtumọ̀ tá gbọ́ yẹnu àyà yẹn ìtumọ̀ ẹni pé tẹ́ ẹ bá jọ kú ẹ tó ń pàdé má nítorí pé ibi àlìjánà àti ilé òfò kọjọra wọn ẹni tí ń lọ inú àlìjánà yìí lè sinmi ni ẹni tí ń lọ ilé òfò náà nílé inú ná òun ló lè dààmú ni yóò wá dààmú bẹ́ẹ̀ kò wá lọ́dún béèrè lọ́lọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n tó wá sọ fún wa yìí pé challenge ọmọdé ìdánpẹ́ challenge òun náà ní àdánwò ayé èdè ṣe àdánwò náà máa bá wọn lé ayé ẹni bá ní òun ládánwò là ń parọ́ ni ẹni bá lọ́wọ́ lọ́wọ́ mi wọn wọ̀ ń tàn wá ni ẹni bá ní òun ní kankan tí ń bà wọn níjẹ́ ìsọkúsọ ní sọ nítorí Allah ti làámọ̀lẹ̀ pé wala nabluwannakum ọlọ́run ló wọn máa da yín wò bi shay'in pẹ̀lú tíntín báyìí minal khawf nínú jaya wal ju' nínú ebi wa naqsin minal amwali owó yín ọmọ dínkù ẹ fọwọ́ bá kò àkùtẹ́ gbé owó jáde ẹ fọwọ́ bọ̀ ẹ̀ sì ní wọ̀lẹ̀ ànfọ̀sì yìí máa pa yín kọ̀ọ̀kan bí n bá pa ya nípa bàbá bí n bá pa bàbá ipò ọmọ bí n bá pọ̀ ọmọ yín pẹ̀gbọ́n ipe nìkan wọ̀ wá ní kú lára yín ẹgbẹ̀gbẹ́ ẹni bá kà ló ṣe kí ni ọ̀nà lọ́kàn ọlọ́run ti yín wàlà nàbọ̀lù wà nínú akùnrin tí màá fi dá yín wò ní sọ yẹn ọlọ́run ọba ní wọ̀sàmàrà àwátàwà lóko ọlọ́run ọba ní àdì òkúta dáta ṣe wàhálà àdìbẹ̀ nígbà míì ọlọ́run ti ba gbogbo ẹ̀jẹ̀ owó tí yẹn ó kojọ kò ní káwá gàzú ọlọ́run bá ní ẹ máa palẹ̀ mọ́ ọ tó o bá ti ń kó iṣu ọ̀fà mẹ́rin iṣu ọ̀fà mẹ́fà tó ń di mọ́tò tírélà tí ń lọ tí ń bọ̀ <laughs> ọlọ́run ní òun bọ̀ o òun dèjọ́ kan ọwọ́ ni wọ́n bá ṣeré sọ́ọ́bìrì yìí ọlọ́run wá ní àmọ́ ẹ̀ṣẹ̀ sùúrù ẹ̀ṣẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ sùúrù fún mi kí wá ṣe pé gbogbo ìgbà náà ní màá wá ṣe bẹ́ẹ̀ bó bá tún yá inú yóò tún máa dùn bí inú bá tún dùn lọ sáà yóò tún máa yín jẹ ọlọ́ni bóun ṣe máa ṣe nù tàbí wọn wàá sọ fọlọ́ kọ́ máa ṣe bẹ́ẹ̀ ọwọ́ ni ẹ ṣe sùúrù o aláàní ká ṣe sùúrù gbogbo ẹni bá ṣe sùúrù òun ni yọ gbẹ̀san òun lápadà tó dùn nù àmẹ́jọ́ bá ṣe sùúrù yóò máa sọ̀sọ́ kú sọ̀sọ́ ni wọ́n ní bá dáhùn yìí bá wá dé ẹ̀yọ́ màyá mi a gbọ́dọ̀ wá torí ẹ̀ kú nínú Islam ọlọ́mọba ní yá ayò alladina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati ẹbẹ̀rù ọlọ́run Allah bó ṣe yẹ kẹ́ ẹbẹ̀rù ẹ̀. wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àfi kẹ́ jáde ní mùsùlùmí ipe bàbá tí wọ́n daṣọ bò lérí tí wọ́n wé tí wọ́n wé lásọ yẹn tí wọ́n tẹ́ lẹ́nu tá a ti gbẹ́sàárì rẹ̀ sí tòṣù sí mùsùlùmí lọ jáde láyé tó bá kẹrùn kú tó sì nígbàgbọ́ tí èso lóòsà tí èso lẹ́bọ tí èso oògùn àbá kankanu lé rẹ̀ lẹ́yìn koran àtàgbójẹ díẹ̀ àbúrúbà oògùn àrùn àmógun agbára kan tó fẹ́ fi yíkàdà ara rẹ̀ padà tí ó sì lágbára láti yí Allahu àwọn fáwọn ènìyàn bá jáde nínú ilé mùsùlùmí ń ń gbé jáde bọ̀ lẹ́bàá wo òkè lẹ́bàá rí àsokọ́ wọ́n ní tẹ́wá ti gbé kalẹ̀ tán wájú ta kálukú sì máa ń lọlé àwọn ọmọ ẹ̀ ní kí wọ́n lè bò mọ́lẹ̀. bàbá ti rí báyìí pé a wọ́n sì wàá kú eléyìí sì wà nílé nítorí pé ìtọ́ ń fi kọ́ ní kí ẹsẹ̀ pọ́sẹ̀ mistake débẹ̀ ìgbàgbọ́ kan ló sun débẹ̀ ọgbà nǹkan kan gbọ́ lẹ́yìn àlá ṣé tó wọ́n sọ fún wa pé àlá nìyẹn àwọn sọ pé àlá kọ́ àbáà ní sọ bẹ́ẹ̀ á ní aláàkọ àwọn ọmọ aláàkẹlẹ aláàkẹlẹ kí ló tó wá sùn débi à àní tó bàbá sí tó ayé náà ṣe wòran ilẹ̀ Yorùbá láwa bẹ́ẹ̀ bá sí aláwọ̀ nìkan máa ṣe àyàṣẹ́ ọ̀nà méjì òsì lọ́dọ̀ ọlọ́ ọ̀nà kanáà wa anna hadha sirati mustaqiman fattabi'uhu ọlọ́wọ́n bá ní ojú ọ̀nà tọ́jọ́dọ̀ wọn ọlọ́wọ̀ kan náà ni ẹ wá tẹ̀lé ojú ọ̀nà náà wà láti tẹ̀lé ọ̀ṣùbùlà ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà tó yà kútu kòtó fatafarra kabikum ansabili torí yóò padà gbé yín kúrò lójú ọ̀nà tọ̀lọ̀. ayé àyè kílẹ̀ àkùkọ ọ̀kan náà ni anabi gbàtà anabi fẹ́ kú anabi lálàálẹ̀ anabi níṣẹ́ rí ìlà tí mo là yìí tí mo là yìí tí mo là yìí ojú ọ̀nà tọ́jọ́dọ̀ ọlọ́run ó tún wá la àwọn ìlà kéékèèké kan sí ẹgbẹ̀gbẹ́ ẹgbẹ̀gbẹ́ ẹgbẹ̀gbẹ́ àwọn ìlà ẹyọ kan tó là yìí ànábì wa níṣẹ́ rí ìlà yìí tó ṣe tọrọ yìí tọrọ ni òun lọ́dọ̀dọ̀ ọlọ́wọ̀ kan náà ni ọmọ sìn tó bá sì ní sòrò eré ẹ̀ náà lọ́wọ́ ànábì ní sẹ́wọ́n àwọn ìlà kéékèèké tí mo là sẹ́gbẹ̀gbẹ́ yìí àwọn àṣetáni àlìjànú kọ̀ọ̀kan ló dúró ń bẹ̀ yọ́ọ̀mọ̀ wá pè yí kúrò lójú ọ̀nà yẹn ìfẹ́ ẹ̀ máa bọ̀ ń ọ̀dọ̀ mi ni ọ̀là wà eléyìí ni ẹ̀rọ amọ̀dà lóhùn ibi ni kò wá ibi làwọn gbàdé bí ọ ń lọ àdẹ́bí ni ẹ má tẹ̀lé nìkan kan ní gbogbo àwọn tí mo lálà kéékèèké sẹ́gbẹ̀rẹ̀ yóò. wàá nà hádà sirati mustaqima ojú ọ̀nà tọ́tọ́ ọ̀kan náà ni àwọn abẹ́lẹ́ ọ̀nà náà nùrẹ̀ àtàgbára rẹ̀ ọlọ́run musa fẹsẹ̀ wà múlẹ̀ lérí kọ́lọ́n tó wá fún wa ní consistency at sabat ìdúróṣinṣin nítorí pé àdáwò máa mú yàn kú olójú ọ̀nà ẹni tá àdáwò bá bá tó bá ti remain ní mùsùlùmí òun náà ni wòlíì tọ́lọ̀ ẹni àdáwò bá bá tó wá dúró tọ́lọ̀ òun náà lọ́ọ́ rí ọlọ́ọ̀ ẹni àdáwò bàbá tó bá ti kúrò lọ́dọ̀ ọlọ́run ó ti kúrò nínú àwọn ọ̀rẹ́ ọlọ́run tọ́lọ́ ní òun fẹ́ dán yín wò ó ní ahasiba nasu an yutaraku an yakulu amanna wa la yuftanun ọlọ́run sẹ́yìn máa sọ pé nítorí pé nígbàgbọ́ làwọn ní dáhìn wò wàlọ́kọ̀ ti fata nà lẹ́dí nà mí kọ̀bìlì yìí àwọn tó síwájú ní ìgbà tí wọ́n nígbàgbọ́ dùn lọ nínú àwọn ànábì ọlọ́ adáwọ̀ wò lẹ́yìn alamanna allahu lẹ́dí nà sọ́dà kù ṣé ọlọ́mọ ọmọ ti àdánwò yẹn wá ni ọ fẹ́ wò pé ṣé lóòótọ́ ni onígbàgbọ́ ọ̀lẹ́ yà lọ́mọ náà káàdìbì a sì fẹ́ mọ àwọn òpùrọ̀ láàrin yín lójú àmì yín wò torí pé àdánwò máa ń túnú àṣírí gbàgbọ́ gbogbo téèyàn bá ń ṣe pátá ẹ má ti gbàgbọ́ ó dìgbà tádánwò bá dé àdánwò tó ju imá ni wà ọlọ́mọ fi kẹ́tẹ́ kọ́ káwọn ẹ̀yọ́ máa yá mi ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní ibi tá a dé nìyẹn bóòlù yẹn tó fẹ́ kúnlẹ̀ yorùbá yìí tó fi kú mùsùlùmí bí ìbá ti pé ìbá ti pé èèyàn ṣẹ̀ṣẹ̀ máa bí ọlọ́run ọba lọ́tọ̀ lérí ẹ̀ pẹ̀lú ìdààmú tá a wà ń bẹ̀ èèyàn máa bẹ lọ́nà anábì sọ̀rọ̀ sálàm tó bá jẹ́ láàárọ̀ ìyàwó ọmọ sálámà ó ní àdúrà tá anábì máa ń sìn tó bá wá yàrá tòun wọn ni yàrá mọ́kànlẹ́ balùkùlù ìwọ ọlọ́run ọba tó máa yí ẹ̀mí sábìtì kọ́líbi aládìí nìkan mọ́sà fi ẹ̀mí mi mọ́sàfihàn ilẹ̀ kiri ẹ̀sìn islam mọ́jọ́ sẹ́sìn mi o ànábìfà ìṣẹ́jú mélòó lèèyàn fi gùn ẹ̀sìn ànábì tó bá dìgbẹ̀yìn ayé ọ̀pọ̀lọpọ̀ a máa sùn ní mùsùlùmí ìgbà tí lọ́wọ́ bá ti má áìsì lè kí ni áìsì lè kèfèrí ẹ̀yẹ ọlọ́mọsà sọ níbẹ̀ látara àwọn wàhálà ayé àti dààmú ọlọ́mọsà jẹ́ àparí dáadáa o nítorí pé ibi ayé tá ń lò yìí àlèkí bàbá wa kan lánàá nígbàgbọ́ àgbàlá wọn ti wọ one ten wọ́n sì ń sọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún kan àti mẹ́wàá wọ́n sọ̀rọ̀ wọ́n dá mi mà dáadáa nígbà mọ́tò wájú wọn jama àwọn bàbá ní bóyá yóò tún ju bẹ́ẹ̀ lọ ẹ dákun ẹ dákun ẹ̀mí tí ó di one ten ta ló gbogbo jama lẹ́yìn ọlọ́ ọmọ tí wọ́n bí lóòjọ́ tó kú lóòjọ́ ta ló bó ṣe wọ́ ọba ló ṣe yẹn ṣé wàá rí ikú nǹkan ọkọ ni tí wọ́n máa dẹ́rù bà wá púpọ̀ bíi ń tá kú lélẹ́rì nítorí pé ikú yìí tá a wí Allah subhanahu wa ta'ala ó ti la ti kálukú kalẹ̀ ó sì ti kọ ìjọ ti kálukú ọ̀lọ́ kò sí tí ó yí padà kò sí tí ó yí padà torí ìwé ní kádàrá ẹ̀dá ọlọ́run ọba ò lè débi kádàrá wa ibi kádàrá wa filawil mahfuz ni lókè sọmọ kejì màláìka ò lè débẹ̀ nígbà ànábì lọ sókè sánmà nígbà àwọn dé sánmà keje ànábì ní jìbìrìlù yá máa lọ jìbìrìlù ní àhùnà ah, àkífù àwọn èkọjá bi lọ́wọ́tàjà west una tí n bá kọjá bi láhàtàràkà yìí sì jóná ìwọ náà nípa ọmọlọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ sẹ́rí lókè ní kádàrá wa bal huwa qur'anun majidun fi lawhin mahfuz gbogbo nǹkan lọ́wọ́ àmẹ́ odidi Qur'an gan ọwọ́ mẹ́ bí wọ́n bá sun eléyìí ná àwọn ọ̀tá ẹ̀sẹ̀ photocopy rẹ̀ wà ní ẹ̀mẹ̀ photocopy rẹ̀ léyìí original wà ní kíni ọwọ́ ní láwùlì mahfuz láwùlì mahfuz yẹn ni wọ́n ti kọ́ kí ló dà kí ló jẹ kí ló jẹ ẹ̀mẹ́jà torí àdánwò káwá là ń lọ sọ́ọ̀sì o ọlọ́run dídí làámọ́lẹ̀ pé ẹni tí ń lọ sọ́ọ̀sì kèfèrí ni o ọlọ́run làámọ́lẹ̀ pé ẹni bá ń lọ̀dọ̀ àwọn abọ̀rìṣà kèfèrí ni wọ́n o ọlọ́ni máa yàwá dúlẹ́bí ìnàkàfàrú mi ní ahlil kitab ọlọ́run ọba ní àwọn kèfèrí nínú àwọn tá a fún tíra síwájú àwọn kìrìsìtẹ́nì àti júùnù wàlálẹ̀ mọ́ṣíríkì ọlọ́run ní àti àwọn abọ́gibọ̀pẹ̀ mọ́ṣíríkì ayọ̀nàzílà àlẹ́kùn mi ní khairin min rabbikum ìwù wọn àwọn méjèèjì yìí kí ẹ mọ́ mọ́ṣíláàmù délé ẹ̀ oore tó ga jù tọ́lọ̀ mọ́ fún yàn ó náà ní islam ọlọ́run wa ní ayyu nazila alaykum min khayrin min rabbikum oore tí ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba yín yóò máa wù wọ́n kó oore náà kọ́ máa tẹ̀yìn lọ́wọ́ àwọn wo àwọn mélòó lọ́dún dákọ́ àwọn tá a fún tẹ́lẹ̀ síwájú àtàwọn abọ́gi bọ̀yọ̀ ìpẹ́ àwọn ẹlẹ́bọ àwọn olóòṣà níta ń gbọ́ yín nínú àyà yín náà ni pé àwọn méjèèjì yín náà là á sábà máa sá lọ́dọ̀ wọn ẹ wá ní mùsùlùmí ní sọ̀rọ̀ lẹ́nu àyídàkọ́ àwọn pásítọ̀ àbíkọ́ lọ́dọ̀ àwọn bàbá àwọn oníkìmí àbàbà oní ìṣègùn ìbọ̀rìṣà ìbọ̀lọ́ ti kú ó kù nínú Islam inú tàwọn ọmọ wa dùn wípé wàdù láwùtẹ́kùn náà kàmá kàfàrú fàtẹ́kùn náà sàwà ọlọ́run bá ní yóò wù wọ́n ó yẹ kẹ́ẹ̀dì kẹfẹ́rí báwọn náà ṣe di kẹfẹ́rí kẹ́ẹ̀lẹ́ bá àdàbà kan náà tẹ́wọ́n ti di àdàbà kan náà ṣe inú wọn máa dùn ọlọ́run ní yájọ́ yẹn wọn níta ń gbé yẹ̀wò níjòkó yìí òun náà ní àrídàtú wa àsìbáàbò ha kéèyàn ó kú nínú Islam àtàwọn okùnfà téèyàn fi máa ń kú nínú Islam inna dina inda lahi al-islam ọlọ́run ní islam lẹ̀sìn òun ẹni bá ti wá kó onú islam ó ti kú lọ́dọ̀ ọlọ́run ó ti bọ́ sínú nǹkan mi. àwọn tá a wí yìí máa ń yẹ lómi lẹ́nu pé ah, àwọn tí wọ́n pàtẹ́wọ́ àwọn náà ń sin lọ́ọ̀ ni wọn ò sin lọ́ọ̀ wọn o wọn ò sí kíni wọn ò sin lọ́ọ̀ wọn ò sin lọ́ọ̀ àwọn tá ń pàtẹ́wọ́ wọn ò sin lọ́ọ̀ wọn ò sin lọ́ọ̀ wọ́n ń sin èṣù ni eh, èṣù ni wọ́n sin. bá Allah subhanahu wa ta'ala òní alam ahadi ilaykum ya bani adam ọlọ́wọ́ bá ní ẹ̀yọ́ mọ̀ nábì adam ẹ ti gbàdéwò Allah ta'budu shaytan ìpè ẹni sin èṣù innahu lakum aduwwun mubin torí pé ọ̀tá yín ni èṣù wà ní ibùdó ní èmi ni ẹ̀sìn ada siratun mustaqim Allahu akbar ọlọ́run ní sàátà mustaqim ojú ọ̀nà tọ́tọ́ ní kẹ́sì èmi ọlọ́ àwọn tí wọ́n ń bọ́gi yẹ̀pẹ̀ kí làwọn ń sìn èṣù ọlọ́run ní ìnàlẹ́dínlẹ́ káfárù ọlọ́run láwọn kèfèrí ní àlèlè kìtàbì nínú àwọn tààfún tíra síwájú wọ́n lè mọ̀ṣúrí kiri àtàwọn abọ́gí bọ̀fẹ̀ fi nari jahannama ọlọ́run bá ní kò sí ọgbọ́n tí wọ́n dà tí wọ́n fi ní wọ́n náà jahannama khalidina fiha wọ́n sì wọ́bẹ̀ wọn ní jáde. ulaika hum sharrul bariyya ọlọ́run bá ní sharru ni wọ́n èèyàn burúkú ni wọn ṣùgbọ́n ní ṣàrù òun ni opposite xayir ọlọ́run ní ṣàrù lè bàríyà bàríyà ni àwọn èèyàn ọlọ́run ní èèyàn burúkú ni wọn. àwọn ọmọ yẹn ò gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì nílùú yìí o ṣe ẹgbọ́n tó lọ́wọ́ bá gbé wọn wọn ò gbọ́dọ̀ bọ́gì bọ̀gbẹ̀ wọn ò sì gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì. ilé tí wọ́n ti ń bọ òrìṣà àti ṣọ́ọ̀ṣì bákan náà ní méjèèjì lọ́dọ̀ ọ̀lọ́ ọlọ́run bá nílá kọ́ ọlọ́run láwọn tí wọ́n ní ọlọ́run lè mà sí ọlọ́run bá ní kèfèrí ni wọ́n ọlọ́run ti pè yàn kèfèrí tọ́wọ́n àwọn àpè mùsùlùmí nígbà míì tàbá ní àwọn kìíní kèfèrí ni wọ́n ẹgbọ́ tẹ́lẹ̀ mi náà ní mùsùlùmí jọ́ máa sọ fún yín pé ẹ má gbèjà ọlọ́run ẹ má gbèjà ọlọ́run ẹ má gbèjà ọlọ́run ẹ lè gbèjà ọlọ́run ṣé kèfèrí ti yín níbi kèfèrí ọlọ́run ṣé ọ̀rẹ́ ni àwọn ni ṣé ọ̀rẹ́ ni yín ni bẹ́ẹ̀ yàn bá wá ọlọ́run ní kẹfẹ́ ilé yẹn kí làwọn náà pè kẹfẹ́ náà lápè ó bá wá wọ ọlọ́run ó lè fi mànà kí lè tó sú o ó bá sì wọ ọlọ́run ó lè sọ wọnù kí lè tó sú. ntí ẹ̀mí tiẹ̀ náà fi balẹ̀ a máa béèrè kọ́lọ́n yá wọn padà ìwọ náà máa béèrè lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kójú wọn náà kú lérí ẹ̀ ẹ̀dá kò tó ti tọ́ ọlọ́run ọba agbára ọlọ́run ọba yìí ọkọjá gbogbo agbára ẹnìkan ò lè fọkànbalẹ̀ àgbà tí ń bá wà lìjánà báyìí bẹ́ẹ̀ bá ti wọ́n náà lìjánà kò sí fọkànbalẹ̀ abẹ́lẹ́ náà rẹ̀ kọ́lọ́ mọ́sẹ̀ ṣàánú ẹ wá rí ẹ̀sìn Ìsìlámù yìí ẹ̀sìn tó yẹ kí gbogbo ayé ó ṣe kò sẹ́sìn méjì ọ̀kan náà gbogbo ayé lọ́yẹ kó sí kí ni kó ṣe ọlọ́wọ́n bá ní wa ma arsalnaka illa kafatan linnas bashiran wa nadhira ọlọ́run bá ní ìrìnà wà nábì káà tó wà mẹ́wàá nábì lọ́dọ̀ bá rí ìrìnà síbì kankan àfi kọjá pé mo rán fún sí gbogbo àgbáńláyé má wá lè kìlọ̀ fún wọn pé lẹ́yìn ni wọ́n ṣe tán fi dọ̀mọ́ náà má lè kìlọ̀ fún pé lẹ́yìn wọ́n ṣe tán fi wọ àlìjáná káà pàtàkì náà ló fi jẹ́ pé gbogbo àni ummatu Muhammad gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀sìn mìíràn gbogbo àni ummatu ànábì ẹ wá rí ummatu ànábì àwọn kan wà á gbà àwọn kan ò ní ṣe kíni àwọn kan ò ní gbà àmọ́ gbogbo wa lọ́wọ́ náà nábì sí sallallahu alayhi wa sallam anabi ibrahim alayhi salatu wa sallam ọ̀rọ̀ ìkú nínú ẹ̀sìn yìí ọjà anabi ibrahim lógún débi pé wọ́n ní kò lè jíjọ́ kan alayhi salatu wa sallam àfi kọ́ máa ṣàdúrà lónìí wọ̀jà nábó ní wábà níyà abudal asunam wọlọ́n àtẹ̀mí àtàwọn ọmọ mi àtàrọmọdọ́mọ mi gbé wa jìnnà sí al-asnam ká máa bọ èrè ká máa sin tọ́lọ̀ ń sikini tọ́lọ̀ ń dá. anabi ibrahim nínú àwọn anabi ọlọ́run tọ́lọ̀ ń fẹ́ràn jù khalilullahi khalilullahi tọ́jọ́ rẹ̀ ọlọ́run yìí tí wọ́n ń sọ fọ́lọ́run pé wọ́n jìnnà bù ní wọ́n bá níyà àtẹ̀mí àtàwọn ọmọ mi gbé wa jìnnà sí ìbọ̀rìṣà islam ló ń sí máa ṣe kíni máa ṣe ọmọ àṣàdúrà ni ó lóòótọ́ àtọ́ máa àmọ́ àfàdúrà kún nítorí pé ọmọ ọdún méjì tọ́ba lòun ò ṣe tó ní kó wọn ṣe kò sí tó ṣe ọkàn máa darí mọ́lẹ̀ náà tí mo fẹ́ ṣe ní ẹ̀sìn bàbá mi ní ọfàdúrà kún o àdébí Ibrahim kí ló ń ṣe ìjàmbá ń ṣàdúrà ọlọ́ni àdébí Ibrahim sọ bẹ́ẹ̀ òun sì gbà bẹ́ẹ̀ fún ọlọ́mọṣẹ́ ìgbà tiwọn anabi ni walladhi nafsu muhammad bi yadihi la yatma'u bi ahadin min hadhihi al-ummah anabi ni mo fi ẹni tẹ́mi mi bẹ̀rẹ̀ ọ̀rẹ́ bọ́ra ọlọ́run ẹnìkan ò ní gbọ́ ahadun min hadhihi al-ummah nínú àwọn umma yìí ẹnìkan ò ní gbọ́rọ̀ mi yahudi bóyá yahudi ni wala nasrani àbí kìrìsìtẹ́nì ni thumma yamutu ọwọ́ padà wá kú ó sì gbọ́ ètí mo mú wá wàlámù yóò mìn bílẹ̀dì wàlámù yóò mìn bílẹ̀dì òrìṣìlẹ̀ tóbi nítorí àwọn fẹ́ràn mi kọ̀ wá nígbàgbọ́ nú ẹ̀ ó dàdà Qur'an illa kana min ashabin nar náà lọ. àdìsí yìí yóò yé gbogbo ẹlẹ́sìn mi ìdọ́ba kú nígbà tí Islam ti dé kí ni wọ́n máa ṣe wọ́n máa ṣe Islam nígbà tí Musa ń bẹ láyé àbí wọ́n tẹ̀lé Musa nígbà Musa kú Isa dé gbogbo àwọn tẹ̀lé láyé tani wọ́n tẹ̀lé anabi Isa nígbà anabi Isa wá jáde ẹ̀tọ́ ẹ̀tọ́ jáde lọ sí sámà tó lóun ti kú òun àti sámà láàyè lórí ibi anabi isa bẹ sama bàdé rọfà àwùlọ ilé yìí ọlọ́run agbé agbé agbé agbéga àwa agbé lọ sama nígbà anabi isa náà ò ṣe lérí lẹ̀ mọ́ ta anabi wo ni wọ́n tẹ́lẹ̀ wá anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti wọ́n tẹ̀lé anabi isa tẹ́lẹ̀ ẹ̀ka wọn tẹ̀lé anabi muhammad ẹ̀ka wọn tẹ̀lé kí ló wá dé tí anabi kí ló fi pín àwọn rò pé ọ̀dọ̀ àwọn bani israẹla ni òjíṣẹ́ ìgbẹ̀yìn ó ti dìde tọ́lá nàbí isa sọ fún pé yá ti ní bá dèhí ismuhu ahmadu ahmadu ń bọ̀ wọ́n ti mà wọ́n wà ní òwe wọn bẹ́ẹ̀ nígbà ahmadu wá dé àwọn òdòfin ahmadu yóò jáde ní ara wọn ahmadu wá dé lọ́dọ̀ àwọn lárúbáwá ibi wọ́n ti ní ọ̀dà àní tẹ̀lé ibi wọ́n ti dá ẹ̀sìn kiri ó lẹ́nu tàbí fi wọ́n sọ pé àti yahudi àti nasara tó bá gbọ́ alukur'ani tí mo mú wáyé tí o bá gbà yóò sì dọ́ ọmọ aná tó bá ṣe kíni eléyìí náà yóò wá pé kò sẹ́sìn yahudi kò sẹ́sìn nasara ẹ̀sìn olówó lérí ilẹ̀ tá a máa tẹ̀lé ẹ̀sìn islam ẹ má jẹ́ àwọn abáwọn sọmọ o wípé bákan náà akan ọlọ́run kan náà là ń sìn wọ́n ní ọ̀tọ̀ bá a ti ń sìn ló ṣe kíni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú jọlọ́n kan náà ni gbogbo wa jọ ń sìn àbí àwọn bá àṣẹ́sẹ̀ lọ sí kí ni ọ̀rọ̀ kèfèrí. àrídàtú rídàtà wá wí yìí ẹ̀yọ́ màyá mi kéyìn ó kò nínú ẹ̀sìn nígbà míì máa ń kó pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán yóò sọ wọ́n ti kọ́ ọkọ̀ yẹn lẹ́nu Islam ọlọ́mọṣà sọ níbẹ̀ nígbà míì sì ni iṣẹ́ ni kéyìn ó ṣe wọ́n sì kọ́ ọkọ̀ yẹn lẹ́nu Islam wọ́n ní tí èyí bá lè fèrè ìkàlẹ̀ fún kíní kankan nínú tọ́lọ́mdá wọ́n ti tó sì nígbàgbọ́ pé kinní yẹn ọlọ́run ọba tòun ni wọ́n ní wọ́n ti ṣe kinní wọ́n ti kó kọ rẹ̀ rẹ́ nínú Islam lẹ́yìn náà rúkú kí yóò rúkú fún yàn ọlọ́run ló ní ló fi ní ká máa fi gbóhùn tóbi níta àbá fi ń gbọ́lọ́run tóbi àgbọ̀dọ̀ fi gbé ẹlòmíín tóbi wọ́n ti kó kọ rẹ̀ rẹ́ nínú Islam ó lè máa kírun o orí eréṣin méjì àwọn tó kó nù Islam là ní àwọn míì kó nù Islam wọ́n lè jọyìn àwọn kiriyó àwọn míì lọ lè jọyìn àwọn abọ́gibọ̀pẹ̀ àwọn míì wà máa ṣáájú àjọ ń kírun tó wọ́n mọ̀ ọmọ fáwọn ti kó torí ẹ̀ làwọn àfin ní ká má dákẹ́ ká máa sọ tí ó máa mú yàn kúrò nínú Islam bọ́bá tí ní kankan nínú yàrá rẹ tó ń fèrè kalẹ̀ fún àbí tó ń dúbà fún ó yẹ sára wa mọ́ nítorí pé o ti lọ́lọ́wọ́n bá mi yàtọ̀ sọ́lọ́ wọn lè dọ́gba gbà pé kíní kan bẹ tí máa pààyàn lẹ́yìn ọlọ wọn lè ti kó nọ́sìlá ẹni bá ní kíní kan bẹ tí máa déyàn máa bẹ láyé yàtọ̀ sí àṣẹ ọlọ́ nítorí kádàrà wa ń bẹ lọ́wọ́ ẹ̀ òkè ló sì wà njẹ́ o bá ṣẹlẹ̀ lérí ilẹ̀ òkè ni wọ́n ti pàṣẹ ọ̀yẹ́dá akọ̀dọ̀ amúra tó bá ti tọ́tọ́ fẹ́ ṣe kankan lé ayé fàyín nàmá yakulu lahu kún fàyọkún òun nìkan ni wọ́n pàṣẹ sẹ́rí àṣẹ nìyọ́ wà látòkè sọ́mọ ni àṣẹ yẹn ewa ń bò mí ma gbogbo àwọn màláíkà tó wà ní sọ́mọ wọ́n máa ń ba búbú fàṣẹ ọlọ́ni gbogbo àwọn nẹ́bí ọlọ́run gbogbo àwọn eh, àlìjẹ̀nu táwọn eh, eh, eléṣù àwọn ẹni èṣù tí wọ́n máa ń lọ lè jókòó tí àwọn náà ba búbú fọlọ́ni nítorí tí Allah bá ti ń pàṣẹ gbogbo nǹkan tó dáyọ̀ bà gbogbo fún un tẹ́lẹ̀ bá wá nígbàgbọ́ nínú ẹ̀mí ẹ̀ pé kíní kan tó ń ṣe déédéé ọlọ́run ọba Allah tí ń pààyàn àbí tí máa ń jẹ́ kéèyàn ọbẹ̀ àbí tí ń darí kádàrá ẹgbẹ́ tó ní àwọn ẹ̀kí ń di jù báyìí lọ ogun ìdílé ogun ìdílé kẹ̀ àwọn ìdílé tó ní ìwọ̀n jù báyìí lọ àwọn náà jù bẹ́ẹ̀ lọ àwọn náà múra àwọn náà jù bọ́n sí bọ́lá wọn ṣe ni wọ́n dà àwọn náà jù bẹ́ẹ̀ lọ <laughs> tẹ̀dìbíìrì umur ibi ayé àti ọlọ́run bá ti ń sọ ni ọlọ́run bá ní ìyìnra rẹ̀ ó ní wọ́n mọ̀ yóò kiri jùlọ hayya min al-mayyit ọlọ́run ta ni mu àlàyé kú nínú òkú wọ́n yóò kiri al-mayyita min al-hayy ta ni mu òkú jáde látara àlàyé ń bèrè ọ̀run kẹfẹ́ ni o ma yudabbiru al-amr ta ni ń darí ìgbésí ayé gbogbo ẹ̀dá fasayaquluna Allah ọlọ́run láwọn kẹfẹ́ rí Aya yẹn kílẹ̀ àgbà nínú àwọn rídà tí mọ́mú yẹn kó ní islam ó ní kéèyàn máa ran àwọn olóòṣà lọ́wọ́ lérí àwọn mùsùlùmí ó lè pa wọ́pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣègbè àwọ ẹ̀wájọ́ ń ṣàṣìmáàmù wọ́n náà sì kàn nígbà tí o ti ń pa wọ́pọ̀ pẹ̀lú àwọn kèfèrí lérí mùsùlùmí ni wọ́n ní wọ́n náà ti kúrò nínú mùsùlùmí tó tọ́ bá jẹ́ pé ara wọn bá ní ọ̀ ni ò àìmọye àwọn afọ́n náà kà nílẹ̀ yorùbá tí wọ́n mú ọkọ bàbá àdínì lọ́bẹ̀ àbí ìyá àdínì pé ẹba wàhálà rẹ pọ̀ mọ́ṣáláṣí ó nìkan náà ẹba rẹ ńlẹ̀ nítorí tó bá gbàgbọ́ ara ara yín ni lòun náà ò ní síkà àbí ọwà ń bi tí ìsìláàmù ti ń lọlẹ̀ nílùú kan wọ́n wá ní ìwọ náà wà ibi tó ti ní wọ́n ní wọ́n ní ṣe wà síbi kan wọ́n wá ní ìwọ náà wà nú àwọn tó sáyìn rẹ̀ ìpè àfáwọn gbọ́dọ̀ wọlú o sì wá rí pé islam ló fẹ́ máa fọ́nká o sì fẹ́ kọ́ fọ́nká o sì ní mùsùlùmí ni ọ wọ́n ní ìṣe mùsùlùmí lẹ́yìn náà kéèyàn máa fi ẹ̀sìn ọlọ́run sí yẹ̀yẹ́ àbáyá koran àwọn èèyàn wọ́n ń fi ẹ̀jẹ̀ nǹkan oṣù wọ́n fi ń han koran ibi wọ́n yẹ̀yẹ́ koran ni ẹ̀jẹ̀ tí ò wúlò mọ́ tí ànábì ní tó bá kan sọ obìnrin ọgbọ́dọ̀ fi kírun àgbàlejò àjànú sọ fún wọn pé bẹ́ẹ̀ bá ti yà pọ̀ ọlọ́run sí bẹ́ẹ̀ lèmi ó ṣe ṣiṣẹ́ fún yín sí àrẹ àwọn èèyàn ní láwọn nọ́ọ̀tì tọ́jẹ́ pé wọ́n gbé kúránì kalẹ̀ sílé ìwẹ̀ wọ́n sì máa tọ̀ sílé tọ́ ọ̀kan náà túnú odidi koran wọ́n sì wá jù sínú agbada agbada tó gbóná wọ́n jù sínú agbada agbada tó gbóná pẹ̀lú atare odidi koran wọ́n sì jó torí kó lè dolówó náà ni àwọn ọba ní kólé abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un àwọn ọba ní sọ́lọ́wọ́n àti àyà Qur'an àtànábìlẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́ la ta'tadhiru ẹ má wọ àwùjáde kankan mọ́ qad kafartum ba'da imanikum lẹ́yìn ìgbà tẹ́ ti ní iman ẹ sì ti di kèfèrí pẹ̀lú ìdẹ́sẹ̀ ó ti kéré mọ́ ọ̀dẹ̀ mọ́ ó sì jẹ́ pé ẹlòmínà ti kó ní Islam kò ní mà yọmọ wa pé kọ́lẹ̀ wọn náà tún máa ṣàdúrà àwọn ọmọ adá ti bá kiri yóò lọ ọlọ́mọ adá wọn padà òun náà sì ní fúnra rẹ̀ bí kò nínú Islam nígbà tí ọmọ pẹ̀lú tóun ṣe òun ṣe kí ni kọ̀dá ọlọ́mọṣẹ́ ìṣàánú wa lẹ́yìn náà kẹ́yìn máa ìtọ́lọ̀ ń ṣe léèwọ̀ kéèyàn ní ẹ̀tọ́ ni ẹgẹ́ bí sìnà alágbèjì rẹ̀ sẹ́wọ̀n pé ìwọ̀ lọ́lọ́run ẹni bá ń ṣe ìṣẹ̀lọ́ọ̀n kìí ṣe kèfèrí ẹni bá ń gbowó èlé ìṣẹ̀lọ́ọ̀n kìí ṣe kèfèrí ẹni bá ń ta tẹ́tẹ́ ìṣẹ̀lọ́ọ̀n kìí ṣe kèfèrí àmọ́ ẹni tó bá ní ṣìnà dáa tàbí sọ pé ṣìnà ọ̀dà owó èlé dáa tẹ́tẹ́ dáa wọn lọ́lọ́ ní nǹkan ọ̀dà òun wá ní oṣù kínní ọ̀dà ó ti pè àlá lọ́wọ́ nírọ́ ẹni bá kọ́ ba rẹ̀ nírọ́ kò gbọ́dọ̀ jẹ́ muslim àwọn afáàní kò gbọ́dọ̀ jẹ́ muslim èdè ní ti ń jẹ́ mùsùlùmí ni pé ká gba ọlọ́run ọba gbọ́ lódodo ká ti gba ànábì gbọ́ ní òdodo ó ṣe jẹ́ pé ẹ̀ka tí sẹ́wọ́n mi tó pé mo yọ̀ǹda rẹ̀ fún yín nítorí ọlọ́yọ̀ǹda yìí ọlọ́run yọ̀ǹda aláwọ̀ yọ̀ǹda ń tọ́ ọlọ́yọ̀ǹda yìí ẹ̀dàkùn ẹ̀ má jí ṣetán ẹ̀ má jọba ṣẹwàjẹ́ o nínú ẹ̀ òun náà ni kí yóò pé ìjọba democracy àbí ìjọba ìlú kan ó dáa ju ìjọba sharia islam ọlọ́run ọba ní wọ́n máa ń làmìyà bí máa ń sàlàlá ẹni tí ó bá dájọ́ pẹ̀lú tá a sọ kalẹ̀ alukur'an fawulayika umuli kafirun ọlọ́run bá ní kèfèrí wọn jẹ kéyìn ó pé ìdájọ́ àwọn èbó àbí ìdájọ́ àgbékalẹ̀ ẹ̀tọ́ mi yẹn kan ó dájú tọ́lọ́run bá lọ ṣe ìmọ̀ pé democracy tá à ń ṣe ní àgbáláyé wa ní. ṣe ìmọ̀ pé democracy yẹn èyí tá à ń ṣe lágbàláyé wa sí ṣe ìmọ̀ pé opposite Islam ni islam ní a máa ṣe sìnà democracy ní a máa ṣe kíni ẹ máa ṣe ẹ láti máa lo rọ́bà ní táwọn ń sọnù islam ní ká má gbowó èlé ipe tó bá fẹ́ yàyàn lówó dédé owó tó bá yá wọn náà ní kó ṣe kíni kó gbà padà. ẹyọ màyà mi ìjọba ṣẹṣẹrí àlọdájú ibẹ̀ ní fọkànbalẹ̀ wà ibẹ̀ ní ìgbádùn wà ẹ wo democracy ẹ wo bí a bá dáàbò ìjọba ṣẹ̀ríà ni ìlú wa yóò di develop Dubai àmọ́ àwọn ajẹgúdú jẹ ìra àwọn oṣù ẹ̀rí ti ń rò òun bẹ nínú èsì lábújá tí ń gbádùn jẹ ọlọ́mọ́sàbà tó wọ́n ṣe téèyàn mọ̀ máa sọ pé ìjọba kan dáa ju ìjọba ṣẹ̀ríà mọ̀ máa sọ pé àgbékalẹ̀ tàwọn ẹ̀dá kan ó dáa ju tọ́wọ́ nu koran lọ tọ́lọ́ lọ dáyé koran yìí ló fi pílánì ayé ìjọba ni ẹ má jẹ nínú ilé ayé ẹ rí nu koran ẹ má má jẹ o ìjọba ni ẹ má ṣe ẹ má má ṣe o bẹ́ẹ̀ bá rẹ̀ láàárọ̀ gbàdé ìdọ́wọ́ alẹ́ yọ padà sunkún kùránì yẹn ẹ̀yin tẹ̀lé àwọn tó máa rẹ̀ ẹ̀lẹ́ ìwọ́ra yìí tí wọ́n bá kọ́ lè bò níjẹ́ bá lásìkò kan tẹ́ bá lásìkò kọ̀ọ̀kan tẹ́ bá lẹ́sìbì zara ẹ̀ máa ṣe kíni kẹ́ máa ka kí ni ọlọ́run ọba ń sọ wọ́n ní tẹ́ bá fẹ́ máa bọ́ ọlọ́run ọba sọ̀rọ̀ ẹ̀ máa ṣàdúà tẹ́ bá fẹ́ kọ́ ọlọ́run ọba yín sọ̀rọ̀ ẹ̀ máa ka ọkàn wo fẹ́ kọ́ ọlọ́run ọba mi sọ̀rọ̀ kí wọ́n ní kọ́ di tí máa mú yẹn kú nínú Islam òun náà ni kéèyàn máa wá agbára tí ó fi kọ̀ǹtró kádàrá rẹ̀ àbí kádàrá ẹlòmíì sọmọ pé ní tí ń wá agbára òkùnkùn káàkiri wọ́n fẹ́ yí nǹkan kan padà ní wọ́n fẹ́ kí àìta kọ́mọdé ẹni tí ń ṣe kíni ẹni tí ń ta àìní kọ́mọdé ẹni tí ó ṣe kíni tí ó ní ìbànújẹ́ rẹ̀ wọ́n fẹ́ sọ di ìdùnnú torí ẹ̀ ní fi ń jágbó káàkiri wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n ti kọ́ lókè àbí wọ́n ti kọ́ kádàrá lókè òun wá ń jẹ́ gbòó káàkiri lérí ilẹ̀ wọ́n fẹ́ yí tí wọ́n ń ṣe kíni tí wọ́n kọ́ lókè wọ́n fẹ́ yí padà sẹ́gbẹ́rẹ́ ṣe wàhálà gan. wàhálà yìí náà yọ wá ṣe yọ wá ṣe ṣe fa títí èyí tá a kọ́ lókè náà padà sí kíni náà padà wá sẹ̀ lọ́lọ́ mi sọ fún wa pé láhàúlà ìlàbìlà ẹ̀dẹ́kun ìtumọ̀ rẹ̀ kò sí tí ò yí padà alhàúlà ó ní ìyípadà kò sí ní tí ó yípadà wàlá kò wọ́tà kò sí tábàárà kan tó lè yí nǹkan padà illa billah àfi kọ́ làwọn ò ṣe tán látòkè tóun ọba ti wá ṣe tán gbogbo tó bá fẹ́ fi yí padà pátá ọ wà á ṣe é ṣe fá kò ní yí padà bọ́lọ̀ bá ti wá ṣe tán tó fẹ́ yí padà yóò wá yí padà tọ́ba wá ṣàṣùkò nítorí wọn fẹ́ yí padà rẹ àsìkò yẹn lọ́wọ́ lọ lè ṣáájú ó ti yé wọ́n wàá rò pé ní tó ń ṣe ló ṣe kí ni òun ló yí padà òun sì kọ́ tẹ́lára àti sọ pé wà máa tàṣà òun náà ọlọ́run ní ẹ ní fẹ́ kankan pé ẹfẹ́ kọ́ sílẹ̀ ilà ayẹ̀ṣà àlá àfikọ́ jẹ́ pé ọlọ́run ọba ní ọ̀kọ̀ọ̀kọ̀ fẹ́ fífẹ́ tiẹ̀ ní máa ń sáwádìí gbogbo fífẹ́ tí ọba sì ti fẹ́ tó díẹ̀ gbogbo fífẹ́ kò ní padà já sí bẹ́ẹ̀ ṣe kí ni bẹ́ẹ̀ fífẹ́ ẹjọ́ pè ní mànì ọwọ́ aniláhàwùlà yípadà wàlákùwátà àdágbára tí ó mú àbíkọ́jẹ́ pé tọ́lọ́ nìkan ni ó máa jẹ ìgbà náà lèyẹn di muslim ọlọ́run ò fi ṣeré o ewé tí ń bẹ lọ́ọ̀kan ni bó ṣe dá tó ni ọlọ́run lọ́ọ́ dànkẹ́ téèyàn bá lọ lè já méje ni mọ́kànlá ni mẹ́rìndínlógún ni téèyàn sì lọ́ọ́ lówólówó tó fi sí gbẹ́rẹ́ ní wàlí jẹ́nà o ọlọ́run ti sọ pé wallahu khairu hafiz ọlọ́run lé mi nìyí máa ń sọ̀yàn ọlọ́run lèmi ni máa sọ yẹn ìtọ́lọ̀ ń bá ń ṣe tabatun ewé wọn ṣe ọlọ́run máa bínú ìpèsè ewé tí ń rẹ̀ pẹ̀lú àṣẹ mi ọlọ́ ewé lọ́wọ́ dì mọ́ ọwọ́ àfihàn tí mo dé ewé lẹ̀ bọ́lọ̀ ń ṣe bínú jù wá lọ. èyí tó bá ní ká fi ṣe àgbòjẹ́ jẹ̀dẹ̀ àtàgbò ibà èyí tó bá jẹ́ ata àǹfààrùn nìyẹn fẹ́ mú lọ ó tún wá gbà pé fàyídà àmàlítú tọ́ba rẹ̀ mi fàwúwá yẹsùnì àná Ibrahim ní ọlọ́run ní máa ń fún mi lálàáfíà àmọ́ ọlọ́run ní ká máa lo àwọn egbòogi fún ààrẹ oyin oye ọlọ́run ní fi ìṣèfà olè náà ọlọ́run ní ìwòsàn bẹ́ẹ̀ ẹ máa mú ànábì náà fẹ́ nìkan kó lè mú gbàtí náà rún inú sì lọ a rí ẹ̀rí fún àwọn mẹ́dísìn àwọn egbòogi fún àrùn ara àmọ́ a ẹ̀rí nínú Koran fún oye àwọn egbòogi tá a fẹ́ fi yí kádàrá ó sì padà sí ká máa lówó ìdọ́lọ́ sọ lẹ́yìn ni pé fábítẹ̀gù indalahi ariska tẹ́ ẹ bá ń wá rìsìkì ẹ wà lọ́dọ̀ ọlọ́run tá a bá ní ká wà lọ́dọ̀ ọlọ́run kí yẹn ọlọ́run ní ká ṣàdúrà ọlọ́run ní wọ́n iná láwọ́ razak sólùkù wọ́tí ni màtí èmi ọlọ́run bá lọ́ba tí sọ̀yàn dá lárìsìkì owó kan tani máa tani tó máa ń jẹ tani lè jẹ́ okòó tọ́ba ní o àwọn àbá ní kọ̀dá o aláàní jẹ́bẹ́ o abdulrazaki lọ́kọ̀ọ́rẹ́ tó abdulrazak latifo no Abdu latif owó kọ́ tọ́lọ́mọba ti ń jẹ́ kò sẹ́nìkan tó lè ṣe ní tọ́lọ́mọba ti ṣe tẹ́ fi ń jókòó yẹn ló jẹ́ pé bọ́ba ti kú nínú islam islam inú islam bẹ̀ ló ti máa sin lọ́hùn nínú ẹ̀ náà lọ́ọ́ máa ti wá àbáyọ fún ìṣòro ayé rẹ̀ tọ́ba ti kí tó bá ní ibi tá à ń lọ gan. o ní máa kírun mọ́sálásí kọ́ ọmọ wá ìgbàlà lọ sọ́ọ̀sì tó bá ti lọ sọ́ọ̀sì o ti kó nu mùsùlùmí o ti kó mbẹ́ nítorí pé ọlọ́ọ̀ni ìyá kan àbúdú e, e, e, èmi nìkan náà ní ká ẹ máa sìn èyí ti yanjú àbí wọ́n ìyá ká nàṣìtàyìn tẹ́ ẹ bá sì ní sọ̀rọ̀ ẹ pè mí lẹ́ni tí ó ràn yín lọ́wọ́ kí n ràn yín lọ́wọ́ eléyìí náà máa mú yàn kó nu Islam ọlọ́ni wa máa káfárá Suleiman ọlọ́run láti nàbí Suleiman kì í ṣe kèfèrí walakinna shayatina kafaru àwọn àlìjánu àwọn ní kèfèrí yu'allimuna an-nasa as-sihra àwọn ni wọ́n ń kọ́ àwọn yẹn ní síírù àwọn ẹgbẹ́ síírù síírù ni oògùn tá a fi yí kádàrá padà ń bẹ̀rù ẹ má gbé òsì o wọ́n máa ṣe síírù síyàn lójújú òní nàmà síírù ní ọ̀fọ̀ wà síírù ní ẹ̀bú wà tí wọ́n fẹ́ tó bá ti kó sí ọ lójú òsì nílí náà sírù ẹ ní kọ́ mọ́ gbọ́rọ̀ wà náà bá ti fẹ́ sí ẹ̀ létí ìyàn ní gbọ́rọ̀ sírù mọ́ bímọ wà kódà sírù mọ́ bá yàwó láṣepọ̀ wà bọ́ọ̀ bá ti ń dọ́dọ̀ ẹ̀ lára rẹ̀ ọmọ sí kínní ni ó sì máa rọ̀ wọ́n wà lọ́dọ̀ àwọn afáwọn wà fún láwọn ayé rúkìá kan wọ́n bá ti ka ara yẹn tuntun yàgbà àbíjánu burúkú wọ́n dà yàn lérí rú téèyàn jáde téèyàn máa káàkiri tí wọ́n máa jẹ gbó tí wọ́n máa jẹ tí sọ ní bẹ́ẹ̀ ọlọ́run láwọn àlùjànnú àwọn ni kèfèrí torí pé àwọn ni wọ́n ń kọ́ àwọn èèyàn ní síírù àjẹpẹ́ tí bá ṣe síírù kò lè jẹ́ mùsùlùmí gbogbo àwọn síírù tá a ti ṣe nígbà tá a ti dákẹ́ ni tábàdí túbà ń sìn oye ọlọ́run ọ̀pá gbogbo ẹ̀ níbi tí níbi tí àánú ọlọ́run tó pọ̀ dé téèyàn bá ṣe síírù kó ṣe wọ́n máa ládùbà wọ́n máa ní wọ́n máa ní Ògbómọ̀ṣọ́ wọ́n máa ní gbogbo oko lọ́rin tí wọ́n ṣe síírù káàkiri tó bá ti lóun ò ṣe má gbogbo ètò ti ṣe sẹ́yìn ọmọ n tábà tábà lọ́wọ́ àlè bẹ́ẹ̀ bá ti tú ọlọ́wọ́ sí ipa gbogbo ẹ̀rẹ́ fún gbogbo ìta ti ṣe sẹ́yìn abẹ́nìkan bẹ́ẹ̀ mi tó lọ́wọ́ ṣe nílẹ̀ Yorùbá bàbá tu ọwọ́ kálukú sí gbẹ́rẹ́ ọ̀rùn gbẹ́rẹ́ ọwọ́ ẹ̀hẹ̀ ètè ìjìká bọ́lá ní sìnkà abáríkà máa bọ́ sọ wá sí ẹ mọ̀ rí ẹni ṣe táwọn ẹ̀ máa kó jáde àbí kò sílùú ẹ̀ ń lu yà alhamdulillah bàbá àmọ́ ti bá wa sọ̀rọ̀ ń àti túbá kó ń gbé yín ẹ̀hẹ́n àṣírí owó lókùtà wọn ṣe àbí adékọ́lẹ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́run níjà padà sílẹ̀ mọ́ lágbára ọlọ́run ní àdúrà tábà wọn ṣe náà àti tá à ń fẹ́ rí ní àwọn tá a wí ọlọ́run ó jàrí ìtúntù bẹ́ẹ̀ lọ nínú àdúrà ọlọ́run wa gbà wá lẹ́rú èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n wá bá ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì wọ́n ní àwọn fẹ́ kó kúrò nínú ẹ̀sìn kí ni ìwà lágbà àwọn kèfèrí wọ́n dẹ̀dẹ̀ wákàkiri ẹ̀rí kí gbogbo àwọn ìletò ìletò wọ́n máa kọ́ sọ́ọ̀sì síbẹ̀ wọ́n tún máa kọ́ nǹkan mìíràn síbẹ̀ tí wọ́n sáfi mú àwọn ọmọ yín wọ́n ní wàláì kìí ṣe tuntun wọ́n lè bá ànábì ńlẹ̀ wọ́n ní táàbùdó alẹ́ ẹ̀tàn sánà kí ló dé tó ìjà jọ sin ọlọ́run ọba wa fún odidi ọdún kan wà náàbùdó ìlà àkàsánà káwọn náà wá wá mọ́sálásí kájọ kírun fọdún kan bọ́ọ̀ bá ṣe ń ṣe titi wa àwọn náà máa ṣe titi ẹ̀ sẹ́mi pé táwọn bá kú nínú kẹfẹ́ náà wá kírun sẹ́mi wá wọn nírun ẹ̀hìn tí wọ́n ti wọ́n ti parí síbẹ̀ wọn èyí tó lágbára ni pé káyìnàbí ọlọ bí wọ́n ti ń ṣe ìbọ̀dé sàkóso náà léṣe kíni ẹ̀yẹ tá ànábì bá ti wá lọ bẹ̀ ànábì ti kó onú sàbọ̀ àbí kò ti kó onú sàm wọ́n lè bá ànábì bẹ́ẹ̀ ọlọ́run ará jìbìrì ló sa ànábì ọlọ́run ọba ní kùnìyà ayúwẹ́lì káfíròn ọlọ́run ọba ní mo pè ẹ̀yin kèfèrí sọ fún wọn yí pé ẹ̀yin kèfèrí o láàbùdù máa ta àbùdù èmi ò ní sin tẹ̀sí wọ́n fẹ́ kọ́ wá sí wọ́n fẹ́ mú kù téèyàn ní ní ṣe ń tẹ́ ní wá dé gbogbo ara ti gbọ́ yé pé wọ́n ti fi kíní kan lọ ibi kọ́ wá ṣe kíni kọ́ wá ṣe nínú ìtumọ̀ wọ́n sọ fún wọn pé láà àbùdù máa ta àbùdù wàlá àǹtùm àbìdù náà máa àbùdù èyí náà tẹ́lẹ̀ ní ṣe tèmi wàlá àná àbìdù máa àbàtù èyí ní ṣe tẹ̀sí èyí ní ṣe tẹ̀sí wàlá àǹtùm àbìdù náà máa àbùdù èyí náà tẹ́lẹ̀ ní ṣe tèmi náà ṣe lákùn dínú kún wọlé yẹ kálukú ọmọ ṣètẹ wọ́n fẹ́ mú ànábì kó nu ẹsẹ̀ Ọlọ́run wa rántí ní ìrántí bíìlì pé má dá wọn lóhùn o sọ fún wọn pé wò ní kúrò nínú ẹ̀sìn Ọlọ́run kálukú ọmọ ṣe títí ẹ méjì wọn ni wọ́n ti falà sí ìsìláàmù àtẹgbẹwò ọba ti jẹ mùsùlùmí mọ́ṣáláṣí lọ wa ọba kírun tó ń jòkó tọ lọhùn ọwà bẹ́ẹ̀ ọgbàgbára pẹ̀lú àdúrà mo bá sì ti ń jáde mọ́ṣáláṣí báyìí ìmọ́lẹ̀ Ọlọ́run ọba ó bù ọ jáde pẹ̀lú àwọn àdúrà àṣìkárù tó ṣe bọ̀dẹ́ tó òun tó òun lọ bẹ̀ lóru tó òun bá ti kú láago márùn àárọ̀ tó jáde kú omi ọdún ṣe mítìnì yẹn ó ti òkùnkùn ṣe kíni yóò bo òun dàrú ojú kan ni àá máa ń ṣe kíni làá máa ń dúró sí lèyàn fi máa ń kú dáadáa torí ikú yẹn ká máa ń kalẹ̀kùn ni wọn sọ gbà tá a kù wọn sọ bí tá sí tọba ní ọfẹ ṣe tọba yà ó túba tọba bẹ̀rẹ̀ tọwa kú lórí ẹ gbogbo àwẹ̀ tó ti gbà ìrún tó ti kí wọ́n ti pa gbogbo ẹ̀rẹ́ wọ́n ti pa gbogbo ẹ̀rẹ́ bí ọlọ́run ṣe máa ń feri jiyàn pẹ̀lú tàwíìdì tẹ́yìn bá nígbàgbọ́ ìmánu sọ́lọ́run tó ń feri gbogbo ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀yìn tẹ̀sán yìí jiyàn bẹ́ẹ̀ náà ni èèyàn ọlọ́run ọba aláìgbàṣẹ ni tí ọba bá eyín ìbọ̀dìṣàkú gbogbo sẹ́yẹrẹ tó ti ṣe sẹ́yìn yẹn ọlọ́run làyín àṣọlákìtà làyà àbàtà nà àmàlùkà èrè ànábì tó o lọ lè mú kankan mọ́ lọ́run ọlọ́run ó sì bà gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ àwẹ̀ inú yẹn máa ń gbóná ni lọ́ba dago mẹ́rin tí yẹn máa ń gbà wẹ̀ ẹ wo wàhálà amákàjẹmọ́ ẹ wo wàhálà tààjùdì lóru gbàtọ́ wa jáde láyé ó ti yé ọwọ́ padà lọ lè kú sọ́dọ̀ bàbá àbọ̀lẹ́sà nítorí ààrẹ tí ò tó ààrẹ ànábì àyùbá ọdún méjìdínlógún ànábì àyùbá ò sì jáde sí ìta lọ́dún méjìdínlógún ààrẹ náà bọ́bá ti rí ọ́ tó lo oògùn ó lo oògùn tán wọ́n ní kọ̀ lọ lọ ó tún lọ síbítù wọn ní bákan náà ni máa ṣàdúrà ó tún ṣeéṣe àdúrà wọn náà tètè wá gbà ọlọ́run tètè dá ọlọ́run bí àwọn àfáìsì kan ṣàdúrà sí ọ lérí àwọn náà tó wá ṣe fásitì kò tíì lọ kí ló kù jàmá àdúrà náà ló tún kù kí ló tún kù lẹ́yìn àdúrà kọ́ ọmọ lọ sàré kọ́ ọmọ lọ lè sinmi sàré ó sì wá bẹ́tà kọ́ ọmọ lè sinmi níbo lọ́dọ̀ ọlọ́run ọba rẹ ọwọ́ ní kí n gbé ọlọ ládùbà ọwọ́ ní ládùbà ọwọ́ ń bọ̀ wálé ó ti yé àbí wọ́n ń gbé ọlọ náà lọ́wọ́ dákẹ́ nínú mọ́tò sọ́yẹ́ ẹ ò tí ì ládùbà o àbá ẹ̀mí ẹ̀rẹ́ tó ti yí padà pé o ti kú o ti kẹ̀yìn sọ́lọ́hún nígbà o ti lọ́dọ̀ bàbá ládùbà nì àníyàn rẹ̀ ń tọ́ da o ti kú o ti mú o kú o ní sùlá. lọ́nà fi ni wàhálà tẹ̀ mọ̀ tún nà ilà wà á tún mùsùlùmọ́ ẹ má kú àfi kẹ́kù sí ìsìlá. ṣé wàá rí ẹni tí bá wá ti kú ó di kiri yóò ní o ó dàbọ̀ abọ́gibọ̀ pẹ̀lú o kí láti fún nínú ẹ̀sìn wa àfilẹ̀ ni o àfilẹ̀ pẹ̀lú ọlọ́wọ́n ba rẹ̀ àwọn tó bá jẹ́ lábẹ́ ìjọba ṣẹ̀ríà tí wọ́n ń dájọ́ ṣẹ̀ríà tá a ní kọ́ọ́dí tá a sì ní mufti tá a sì ní dájọ́ pẹ̀lú Kùránì àti súnà bí olùsọ adó arábíà lápẹ̀jú rẹ̀ ọwọ́ ní wòsàn ìsìláàmù mọ́ wọ́n fi pamọ́ sí yàrá fúnjọ́ mẹ́ta wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé òun tó ń tún rò tó bá ní bẹ́ẹ̀ ni òun sì ìsìláàmù jọ́kejì jọ́kẹta wọ́n tún bí láàárọ̀ jọ́kẹta tó bá ní bẹ́ẹ̀ wọ́n wọ́n sì islam mọ́ wọ́n sì mú gba ẹ̀kúlé ó níbi kan tẹ́tí máa ń yọ eré wọ́n sì yọ eré rẹ̀ kó lọ́rùn yìí àdìsí yẹn fẹsẹ̀ múlẹ̀ ànábì ní máa ń bá dálà dínà wo ẹni tó bá chíńjì ẹ̀sìn tó bá pààrọ̀ ẹ̀sìn tó fẹ́ sin kẹfìrí tó fi pààrọ̀ islam bákàtúrò ànábì ní ẹmú kó láyé ìdájọ́ ẹ̀ náà mo sọ ọ wà ní sọ̀rọ̀ Bukhari àdìsí three thousand and seventeen àmọ́ àwọn ata àti lábẹ́ ìjọba ṣẹ̀ríyà tó jẹ́ pé abẹ́ ìjọba bàtà ìlàjẹ́ kínní ìlà wà kẹ́nìkan má dàn wò kẹ́nìkan má ṣe kínní kẹ́nìkan má dàn wò. nítorí pé ìjọba democracy ó mú ọ̀pọ̀ pààyàn ìjọba democracy sì ní àwọn ẹlẹ́sìn gbogbo ẹ̀sìn náà ní ẹ̀sìn títí wọn wọ́n wà ní ọ̀fà èèyàn torí pé ń ṣẹ̀sìn tiẹ̀ wọ́n wà pàlú ẹ̀ náà àbí kí wọ́n fún yàn lẹ́wọ̀n gbére. àmọ́ lábẹ́ ìjọba àṣìṣe ní àtàwọn fún mọ́bí tó lágbára dé lórí oṣù àdìsí yìí o kì í ṣe pé mo sọ pé dé ẹni bá ti sẹ̀sùn ẹbí yẹn mọ́lẹ̀ mo mọ́lẹ̀ ní sọ o torí bẹ́ẹ̀ máa sọ kí ni mo yẹ o. àmọ́ lábẹ́ ìjọba ṣẹ̀rí àtàdé ṣe wá lérí ẹ̀ wọ́n mọ̀ kó tó lè tó fi mọ̀ kó torí pé ó léwu lérí àwa mùsùlùmí àjọṣe mẹ́tìn ó ti mọ̀ bí táwọn sápamọ́ sí ó mọ̀ bí táwọn kó nǹkan ogun sí ọmọ mi ta lówó sí ọmọ ẹni tí wọ́n lè fá mọ́lẹ̀ nínú wa kí nǹkan fi dàrú ó ti dára wa wọn náà ti di ara rẹ̀ ó léwu lórí Islam àwọn kẹfẹ́rẹ́ ọkà máa lọ lè mú yín ọkà máa mú yín mọ́lẹ̀ nítorí ọmọ fún ọ ní information gbogbo àṣírí yín ní ọmọ sí kínní ní ọmọ tuntun ọ lọ́wọ́ wọ́n wàá gba gbogbo mùsùlùmí látara ipe òun ti jọ́ kan lóyún tẹ́lẹ̀ nítorí dọ́tà náà fi ní <laughs> ewu ni àmọ́ ní abẹ́ ìjọba tiwa á filẹ̀ yọmọ lọ yọmọ bọ̀ sẹ́rí kèfèrí àti nàṣàrà tó wọ̀ wọnú ìsìlámù tẹ́lẹ̀ àjọ máa gbégbé àlàáfíà wọn máa ṣẹ̀sìn wọn ni o ẹ bá gbọ́ lákùn dínà kó sí àbí nàṣàrà wọn ò ní kó lè bá ṣọ́ọ̀ṣì kó sun ṣọ́ọ̀ṣì o ọjọ́ máa ṣe tiẹ̀ o wọn náà máa ṣe tìtìẹ̀ má tara ẹ̀sìn débi pé kọ́ wa lè sọ náà síbẹ̀ wọ́n ní kí ló dé wá ní àwọn ọ̀tá ọlọ́ àwọn tó ń sin ọlọ́ bí yorùbá sínú kí ní sílẹ̀ ayé sànàbí wà wà bá wọn madina ṣé wà wà ń maka sànàbí pa wọn lakùn nínú fún ọlọ́run wí wọlé yẹ bí yọ máa ṣe aleluya tiẹ ọmọ tiẹ àti wọn wọn ni kò máa ṣe kíni kò máa lọbẹ nínú táwọn afáàní ká fi parí ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni pé gbogbo tí ẹ bá ti ṣe kẹfẹ́ ẹ e tí ẹ bá ti ṣe muslim ọlọ́run ní ká má ṣe dáadáa sí ẹ e rí ìdájọ́ ẹni tí yọba kò nú ẹ̀sìn ẹ nílé ayé ń bí tó ti kú pé àwọn àtàjẹ́ mùsùlùmí àní wẹ̀ ọ̀dà àwọn yòókù rẹ̀ náà ni wọ́n ti sẹ́kìn ni wọ́n ti wẹ̀ láyò gásàlì wọ́lá yóò sọ́lá àti ní kírun sílá wọ́lá yóò kọ́ fọ́dọ̀ fún ìmọ̀ káwọ́ bìlì mùsùlùmí tá a bá sì ní tẹ́ mùsùlùmí àní sin síbẹ̀ wọ́n fi àsìkò yìí mọ́ fẹ́rẹ́ bàbá ìmáàmù lẹ́kì kámásà wá ilẹ̀ ní kàràkàrà ń bí tàbí sí ìpẹ́ tí a máa sin àwọn òkú mùsùlùmí síbẹ̀ adábìyí ní tẹ́kàn ní Madina wọ́n pè ní bakẹ́ẹ̀ ibẹ̀ ni usman sùn sàábà ten thousand ló sùn bẹ̀ bàkẹ́yẹ kò jìnnà sí masasa nàbí àwọn tó lọ hajj wọn débẹ̀ àwọn bàbá làwọn náà débẹ̀ àwọn àkọsí ànábì ń bẹ̀ yìí máa ń sin òkú sẹ́gbẹ̀ ilé iwájú ilé àǹbalẹ̀ jẹ́ àǹbalẹ̀ ni àwọn ọmọ wọn fẹ́ kọ́lé wọn fẹ́ expand ilé sàárè ò ní jẹ́ lẹ́yìn náà ìtẹ́ orí àpọ́nlé ní fúlù ìlú tó bá ní tẹ́ àwọn àyẹn ní tí wọ́n máa sọ wọn o àwọn àyẹn ní tí wọ́n máa sọ wọn o ẹ̀rọ wàhálà sáà máa ti ń lọ ṣẹ́wá bàbá wa báńkì ni wò bàbá báńkì ni ẹgbẹ́ mi lọ tẹ́ olùkọ́ àgbà bàbá báńkì wò ọlọ́run bá tẹ wọn ó ní ẹgbẹ́ mi lọ tẹ́ táwọn àwọn ajílòrò wa mú eré ọmọ èèyàn tí wọ́n bá mú eré mi tó máa fi fọ́kọ̀ èyí ò pé kí n má pàdé ọlọ́run dáadáa ẹgbẹ́ mi lọ tẹ́ torí tẹ́lẹ̀ anábì mo gbá wọn sábà lọ súnà anábì mo gbé tẹ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ tẹ abẹ́ gbókùú wa tẹ ẹ máa ṣe dùwà fáwọn tó wà ń bẹ̀ asalaamualeykum alẹ́ bìyà mílẹ̀ mọ́mìnì wọlé mùsùlùmí mílẹ̀ mùsùlùmí wọlé mọ́mìnì ẹ̀yin olùgbàgbọ́ òdodo àlàáfíà ọlọ́nkọ́ máa bá yẹn o nasalula alana ọ̀dàkùnmọ̀ àfíà à ń tọrọ àlàáfíà fún ibi tẹ́ wáyé kálàfíà máa bá wa náà wọ́n iná bíkún pẹ̀lú àhìkò àwa náà ní pẹ́ wájọ́ yìí àwa náà ń bọ̀. kò sígbà táwọn èèyàn ń gbókòó wá tẹ́tí wọn ní máa ṣàdúrà fún àdúrà fún lẹ́yìn náà ní bá wọ́n bá gbé lọ́tẹ́ wọ́n ti kòrí àbílí nílé sẹ́wọ̀n pé ìjà máa ń ṣẹlẹ̀ tó ń pè é sóbi kábàárì rẹ̀ ọyá wa lè búra mẹ́ ṣé wọ́n máa búra ń fi tẹ́ wọ́n máa búra ní ní ibi sàárè kí ẹ má dẹ̀ lẹ́bọ̀ ìbá àlànà máa fi búra. ànábì tí wọ́n á sọ àdéhùn kan ànábì ni láti jìdì sún alẹ́ kòbóró ànábì ni ẹ gbọ́dọ̀ máa jòkó lé ní sàárè o wà torí ọlọ́run ní gbà lọ́wọ́ sáré wà bí wọ́n ní Allahu akbar àníbi lọ́lọ́run ní gbà àníbi ti sọ̀rọ̀ yẹn kalẹ̀ kó tó kú. tó ẹ bá aláṣẹ fàájì wájú lé ẹ aláṣẹ fàájì lẹ́gbẹ̀ẹ́ lé ẹ afẹsẹ̀náfìlà wà fẹ́ kírun sẹ́fìkú wàhálà ńlá ni ìtí ẹ̀yìn lọ́ba súnà mọ́ ọ́ dẹ̀ ṣe fún àwọn òkú wa pẹ̀lú káyìn ọlọ́dẹ tẹ́ mọ́ sí kíní táwọn máa sanwó oṣù fún torí àwọn àtìláwí owó náà ní wá o owó náà ní wá o kò sì wá pàkọ́lẹ̀ pé àkọ́bí òun kan ṣe kí ni ẹ̀ kí wọ́n gé eré ẹ̀ kan fi ṣògo hàn nídìí bẹ́ẹ̀ wọ́n wú tilé náà kẹgbẹ́ ilé kan bẹ lọ́dọ̀ àwọn bàbá ńlá ìpẹ́ ìyá kan ló kú ọyẹ ìyá wọn sì wá jáde láyé ọjọ́ kejì tí wọ́n sìn lóru mọ́júmọ́ ọjọ́ wọn sìn tí ìbá sì ìtàn yẹn o ọjọ́ kejì náà ọjọ́ kẹta tọ ẹnìkan sì lọ bí ìgbèrí ẹgbẹ́ ilé lọ́wọ́ kìí ṣe tán ẹgbẹ́ ilé wọ́n sì ń gbẹ wọ́n fẹ́ gèrí ẹ̀ gèrí ìyá wọn yà wọ́n ti ẹ̀hẹ̀ wọ́n tó wá nígbà tó ń gbọ́ ohun àwọn èèyàn pé tánú tánú wọ́n lọ wọ́n tó padà wá wọ́n tó ń gbẹ ẹsẹ̀ ìgbẹ́ tí àwọn bá rí erí gbé àwọn òrìyà ṣẹ̀ṣẹ̀ kí ni àwọn lẹ́sẹ̀ bù ìgbà tí wọ́n adé lẹ́ńdò ní wọ́n ti wá lọ lẹ́sẹ̀ bọ́gílárì ẹ̀mọ́ bọ́gílárì tẹ́ máa fi lu wíńdò torí olè wẹ́dà wá ṣe wọ́n gbèsè e sàárè wọn rẹ̀ sọ́mọ́tì ìrúwẹ̀rí lájọ́ ti fẹ́ràn ìjà kí làwọn wọ́n tó báyìí dẹ̀mọ́ kí làwọn tó báyìí. ayé tó ń da mọ́tò àti ilé lẹ̀ táwọn tí wọ́n bọ́ ṣiṣẹ́ rẹ̀ ọmọ gun tí wọ́n ma lọ lè jìyà wọn. ẹ dákun sọ̀rọ̀ tọ́lọ́ wọn bá ẹ jẹ́ àdó lẹ́sẹ̀ sùlámù ayé níwọ̀n bá ní àlìkàmà ní kókó torí òun ló gùn tí òun lópin eléyìí lópin òun bá fi hundred one twenty ń sìn ó ti tán. níparí ọ̀rọ̀ mi ọlọ́run bá ní wọ́n máa ń yẹ lùtẹ́lí dín mí ń kún àǹdí ní ọlọ́run tó bá bẹ́sẹ̀ sẹ́yìn tó kù ònú sùlám ọ̀yẹ́mọ́tì ọwọ́ kulé rí ẹ̀ ó kú lérí ẹ̀ fọwọ́ káfíìrì òun ọlọ́run ní kẹfẹ́rí náà láàṣì mọ́ àní sì mọ́ mùsùlùmí mọ́. ọ̀làyíká habitọ́tì àmàlùhùn fi dúnìyà wal akhirah ọlọ́run bá ní gbogbo iṣẹ́ tó ṣe ilé ayé gbogbo ẹ̀ ti bàjẹ́ èyí tó ṣe sọ́run náà ti lè bá òun náà ti bàjẹ́ ọ̀làyíká wọ̀làyíká ashabun nari ọmọ anáni òun fi há khalidun yóò wọ̀ náà kò ní jáde mọ́ ń bẹ̀ ọlọ́run mọ́sá ìṣàánú wa mọ́sá wa lọ́mọ ìdí máa ń jẹ́ ìyókù nínú ẹ̀sìn sábàbí alákọ̀ọ́kọ́ ó ní kí àṣetánì ọmọdé yà láàmú nígbà yẹ kó ti dá fún aládùúgbò yìí ẹ̀sìn tó wà ń bẹ̀ yìí àwọn ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ tọ̀hún ni orí wọn tó ń kọ́ tó ń kọ́lé mọ́tà ṣẹ̀dá lọ́wọ́ o ìbẹ̀ náà àwọn tọ̀hún náà táwọn náà ń fọlẹ̀ ìbẹ̀ náà àwọn tọ̀hún náà ti di gbìmọ̀ ìbẹ̀ náà àwọn tọ̀hún náà táwọn lè lówó rẹpẹtẹ wọ́n ti yẹ́sù ọ̀dà ọláàmú ọlọ́ni wàlá yà sókè lẹ́sìn náà yusuf àrùn àbẹ̀lẹ̀ kófò eré anábì méjìlá rọ̀ bàjẹ́ lérí àwọn èèyàn tí wọ́n ń sálọ bíi kèfèrí innahum la yadurullaha shay'an ní tí wọ́n ń ṣe yẹn kò ní ọlọ́run la àwọn aláwọ̀ ni yuridu lọ ala yaj'ala lahum ayẹjà ala yaj'ala lahum hazzan fil akhirah ọlọ́run ọba ọ̀fẹ́ kí wọ́n rí bídé sí lọ́run ni wọ́n làwọn aláàbùn azim ọlọ́run fẹ́ jẹ wọ́n yà lókì ní kan kóònù islam tí wọ́n ti kóònù islam ọlọ́run fẹ́ jẹ yẹn yà ní. ìtumọ̀ tó ń fa òun náà ni àyè ẹni tí ọmọ ń pa islam tí ọmọ ọlọ́run tí ọmọ tàwídì tí ọmọ agbára ọlọ́run ó lè kúrò ní islam torí pé kò mọ islam ti ń ṣe. ní ara tuntun máa ń fa òun ni kéèyàn máa fọmọ lọ́kọ kọ́ ọmọ fọmọ rẹ obìnrin kọ́ ọmọ fífún kèfèrí ibo ní padà mú lọ ilé ìjọsìn wọn yọ padà sọ di kíni yọ padà sọ di kèfèrí ìdí máa ń fa àtọkọlọpọ ọmọ mi ti máa ń kó nu ẹsẹ ìyàwó ni wọ́n ṣe fún wọ́n fi sọ di olórí ibú kọ́lá àbí sunday iná tó mú wá náà ní o àfáà tí wọ́n bá débẹ̀ tí wọ́n bá wá sọ fún bẹ́ẹ̀ pẹ́tọ́ ní tó ń o kí ló yẹ kó ṣe kó sọ ara dìde ńlẹ̀ kó máa lọ sí ilé èmi ò ní so eléyìí èmi ò ní fọ́ máa àlìjánà lé ọmọ aná lọ èyí tó bá jẹ́ àwọn àfáà jọ àwọn bàbá jọ àwọn bàbá jọ o kírun lásán kan wọn níwájú láwùrú rẹ o kírun jàmbá lásán kan wọn níwájú gómà wọn fi ṣe pọlísímẹ̀tì fún tọ́ wọn làwọn bàbá náà wọ́n ṣe dì ìmọ̀láwọ̀ wájú ọ̀hún wọ́n sẹ́kù kéde pé wọ́n ti wọ náà ti lọ. alhamdulilah alamọta jẹ àánú ọjọ́ wọn lè dáadáa bẹ́ẹ̀ kẹjọ yẹn ọmọ ní ṣe ní ṣe ọdá kama tòun ta jẹ kama sọ pé ẹ ọmọ wa ni ọ yọ ọmọ kí ni ọ wọn ni ó ti kì ó ti kì láti láti là àbátẹ ẹkún túláwà ní eré ẹ lóye àbí àlewúlà wọn wọlé sátúkì ni àbíyá ẹtọ o dogo ànábì wọn ń jàmbá ànábì ìbá àti ẹbí ń gbọ́ àwọn yẹn islam ni ìwọ́n wá mú àwọn yẹn nínú islam ẹ dákun ọmọ ìjà ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà kéèyàn ọmọ lẹ́mi jẹ ìjẹkújẹ ní ṣọ́ọ̀ṣì ìgbà ẹ máa bọ̀ wá wọn ti ń pẹ́ láìsọ ẹ máa bọ̀ wá wọn ti ń pẹ́ aṣọ kí lọ jẹrí aṣọ wò lọ́wọ́ rí tọ́wá torí kóńgò ráìsì kan ọwọ́ aṣọ nítorí ibú bí àti ń jẹ ọ̀hún ń jẹ àwọn ẹlòmíì tójú tiẹ̀ lọ́lọ́hún káwọn afá náà ká sì máa tẹ́jú sáwọn èèyàn fẹ́rẹ́ afá mi náà nílé àwọn èèyàn lọ nínú ẹ̀sìn mi nígbà bá lóun oníṣòro ibi ọjà àwọn ọ̀tà gbogbo tí mi ń tajà náà fifty thousand oye àwọn ọlọ́jọ́ ọ̀tà afá wa ní ṣe àárí hundred thousand ká fi ṣe iṣẹ́ òun máa wò pé òun ti gbọ́ wá sí jẹ́ òun mọ̀ wá ní ọba gba bí wọ́n ti ń pè ọ̀fẹ́ ní gbàrà ọ̀fẹ́ ní gbàrà ní ọba gba bẹ̀rẹ̀ ta eléyìí náà máa ń àwọn èèyàn kú kama hospital ọ̀fẹ́ tàwọn oníkiri ọba ti débẹ̀ náà wọ́n ti máa fún ọ níwèé wọ́n ti máa fi ìlọ́kulọ̀ lọ wọ́n fi gbogbo àwọn sáfíìsì wọ́n fẹ́ fi gba ìmánì rẹ̀ lẹ́yìn náà ká máa fọmọ sọ́dọ̀ àwọn èèyàn kábàá wa tọ̀ tọ́ba ti fún kiri yóò lọ́mọ rẹ̀ tipátipá lọ́mọ wọ́n fi múnú darí ah mọ́mọ́ fi ṣeré yá máa rún ọmọ kọ́ ọmọ yìí máa o kẹ́ni bá jọ pàdé lọ́rùn nítorí pé tí ọmọ ìbá ti di kiri yó tẹ bá jọ fún ẹ nígbàdé má ẹni tí láti jẹ́nà àtẹni tí ń lọ́nu náà tí wọ́n máa ń gbàdé wọ́n láyẹ̀ lè pàdé má. lẹ́yìn náà kéèyàn máa ń gba yòrò ìyẹn ayé tí wọ́n máa ń kó káàkiri ẹni tí wọ́n lọ lè kó mọ́tò jọ tí wọ́n lọ lè tanná tí gbogbo ṣe rin owó èlé lọ́pọ̀ owó èlé owó báńkì ni. ọlọ́run bá ní wàhálà yẹn kúrán náà katakọ̀ lóbo lẹ́sí náà káfọ́rọ́ fèrè fèrè àdìmọ́tà ọ̀kan ni ẹ má wo àwọn kèfèrí o bí wọ́n ṣe ń gbádùn tí wọ́n lò nǹkan ayọ̀ o ọlọ́run ní ìgbádùn tíntín ni o ẹ̀yin lẹ́yìn ìgbádùn tó pọ̀ o ọlọ́run ni ẹ má wò wọ́n o ẹ má wò wọ́n o lẹ́yìn náà ilé ẹ̀kọ́ tá a máa mọ́ ọmọ lọ àbí yunifásitì òun náà máa ń fà tọmọ fi máa ń dìdàkudà tí ó di wọ́n ti pè òun pé òun ò sí Islam kí ọmọ rẹ ọmọ rẹ certificate yunifásitì gbà kọ́ wá gba certificate Islam lọ ó sì lóore ibi wọn ni mo sì wá kàkọ́ lọ léèrè àmọ́ ń kírun ó sì wá béèrè ebi ọmọ rẹ lè kọ́ sẹ́kẹ̀tẹ́ ọmọ fi jẹun a gbọ́dọ̀ torí ọmọ fẹ́ kàwé táwọn lọ lè jù sí iléèwé àwọn kiri yó tó wọ́n wá sọ ọmọdé lórí ibú fún yàn ìwé tá a fẹ́ kà yẹn bá lórí jẹun ni oúnjẹ tá a fẹ́ jẹ torí kálí bá a fi máa ṣe sílámù náà fọ́ ni bóò ní àṣà fún jẹ gba sílámù ni lára ọmọ wọn ni ká máa dàrú ẹwò inú tí máa ń fa àánú àmọ́ àwọn ọ̀rẹ́kọ̀ rẹ̀ òun náà máa ń fa àbí kí kéèyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn míín náà tí wọ́n kò ní ẹ̀sìn sílámù ọ̀lẹ ni wọ́n ìrún wákàtí márùn-ún ló ṣe kíni lọ́lọ́lọ́lọ́jú nígbà tó ní àwọn òsè Islam ẹ̀sọ̀ fún nígbà tó ń ṣe tẹ́lẹ̀ náà ọ̀yá kakúlọ̀ la kọ̀mọ́ ìrún mẹ́ta kí kọ̀mọ́ orojú Islam agbáwẹ̀ ọdíyẹ á sì borí òun sì fẹ́ sírílẹ̀ oyè èmi ẹni torí pé kọ́mọ́ bàfẹ́ ìyàwó léwọn lòun ṣe tú sí Christianity táwọn mùsùlùmí yà wọ́n máa ṣe kí ni wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta wọ́n ní pásítọ̀ rẹ ẹgbẹ́ ìyàkan lórí ilé ẹbí mẹ́rin lọ́wọ́ àǹdà tí ń bá sùn gbogbo àwọn báńkì àwọn olè tí wọ́n ń dẹ́kun àwọn káàkiri yẹn èyí wọ́n lẹ́yọ̀ kan lé wọ́n sì ní àlè mẹ́rin ẹni àlè mẹ́rin àtẹ̀yọ̀ kan ó di mélòó ó di márùn wọ́n wá ń bá ẹni tó ní méjì wọ́n bá òun wípé kò serious tani ò serious náà méjì ọ̀daràn ni wọ́n wọ́n mọ̀jọ́ kó bá yín o tọ̀wọ́ wá pé ẹyọ̀ kan làwọn ọmọ fẹ́ lọ́hùn ẹyọ̀ kan làwọn ọmọ fẹ́ nígbà wọn bá wá kú tán ni wọ́n wá kó àwọn ọmọ wa àwọn ọmọ yẹn wà jọ arákùnrin bẹ́ẹ̀ pa yọ máa ní oṣù báyìí fún mi tán ọ̀kanjọ́ kan wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn nínú yá ẹnìkan ló sẹ́ndì kínní yẹn ló i'm i'm highly disappointed by you òní kúre ọ̀run tó ń lọ òní sunre aṣọ oníyàwó ń pamọ́ kò ní ní yóò jẹ́ kó jẹ́ yóò jẹ́ kó jẹ́ kọ́ bá hàn lè mà kó ní ìjọ́ tí o bá ti jẹun kò jẹun nánu ìjọ́ tí o bá ti sùn kò sùn nánu ìjọ́ tí o bá ti ráyọ̀ ráyè nánu àwọn jòkó jẹ́ ìyàlá ni gbọ́. ee ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti lọ gbé láwọn ọmọ yunifásitì yẹn a ní kristian ló máa fẹ́ kàfílà ní kó láì ọmọ àmàmù à ah, ń ìyàwó kan ni àwọn ṣe kíni irọ́ sì ní jẹ́bẹ̀ kọ́lọ̀ mọ́sá fi wọ́n mọ̀nà tọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́run kò fi òdodo hàn wá kọ́lọ̀ jẹ́ alẹ́ tẹ̀lé ọlọ́run kò wá fi rọ́ hàn wá kọ́lọ̀ jẹ́ alẹ́ kó nídìí irọ́ ẹni tí ọba ti wá kó nù Islam wọ́n ní fẹ́ màdé bá ti kó Islam tó bá ya nú lẹ̀ inú rẹ̀ máa bàjẹ́ títí ayé ni òtọ́ bá máa tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì kò ní jogún rẹ̀ ọmọ tó bá ti di ẹlẹ́sìn mi ọkọ̀ sínú wíìlì rẹ̀ pé Abdulrahim tó ti Sunday ẹ mọ̀ fún ní kankan ní ogún mi torí islam anabi láàyè rẹ tó ẹ alikafiru ni Muslima kefiri o gbọdọ̀ jogún mùsùlùmí èyí náà ó lè tún dẹ́rùbà tó fi dúró sínú ẹ̀sìn lẹ́yìn náà níjọ bàbá rẹ níjọ tí wọ́n bá wá kú ọmọ yìí kò ní ṣe ẹ̀yẹ tó yẹ kó ṣe fún káwọn tàwọn pásítọ̀ lé lérí wọn bàbá dín níjọ wọn dá fún yẹn wọn ní àwọn ọmọ ẹ̀dá àwọn náà ta kété yẹn àwọn ti kírun náà ìtìjú dọ́nà ìtìjú gbére èyàn ti fi ìtànlẹ̀ sórílẹ̀-èdè nígbà bàbá yẹn kan ṣẹ̀ṣin ni àwọn ọmọ dáadáa ló ṣe kí ni wọn náà ló bí tọ́yìn tí ọba bí ma ẹlẹ́sìn òun gan wọn ń pè lágàn ẹni tí ọ̀rọ̀ ọmọdé kágàn ẹni tó bí ma tí ò kírun ó làgàn lẹ́yìn náà gbogbo aná làná bí sọ fún pé tá a bá kù láyé àwọn nǹkan tí wọn bá wà nù sàárè ọ̀wọ́ aládé sọ́ọ̀lì yẹn ti ọ̀là ọlọ́run ní àwọn iṣẹ́ sàárà àti ẹ̀sìn sílé ayé ogun ti síbi igi àwọn yẹn wọn ń bẹ lábẹ́ wọn sànfàní ń bẹ wọn mọ fún ládàánsá rẹ lóògùn àti gìyẹn bá ń bẹ lẹ́bi tó ọkọ mọ́sálásí lóògùn àti máa ń kírun ń bẹ ládàá wọn bọ́ ń sáré àdébìrẹ́ tí ọba wa níyẹn tọ́ba lọ́mọ tí ń ṣàdúrà fún ládàá ọmọ yóò máa bá nínú sáré ìwọ́n tọ́ba lọ́mọ tí ń ṣàdúrà fún kò tó kù láyé sọ ma pé àkúfà ìjọba pẹ̀lú àkúfà gangan kọ́lọ́ mọ́sálásí sọ níbẹ̀ lẹ́yìn náà ẹ̀yin méjèèjì àwa ní pàdé tẹ́ bá ti yà láyé báyìí bóyá ọ̀lọ́kọ́ kú bóyá òun ni ẹ̀ torí òun lọ ná ìwọ lọ àlùjánnà àwọn tó wá dé pé wọ́n lọ fà á wọ́n ló filẹ̀ pé kó ṣẹ̀ṣì tó bá wù ú à yóò fà ọ́ lọ́wọ́ yóò sọ fún ọlọ́run ọba pé ìwọ ọlọ́run àwọn tá a tẹ̀lé nì tí wọ́n ní ká ṣẹ̀ṣì tá a bá rí wá fún wọn ní ìyàlẹ́ nì ìyà lọ́pọ̀ ọlọ́run wa ní kí bàbá wọn tẹ̀lé yóò wà lọ́lẹ̀ wọná pẹ̀lẹ́ àmọ́ tó bá pé ọ̀sọ̀ọ̀sọ̀ọ̀sọ̀ ọlọ́run fi sàdáwò fún wa o ọ̀sọ̀ọ̀sọ̀ọ̀sọ̀ fún wọn mọ́ ní ọ̀wọ̀ gbọ́ ọlọ́run ti rá ní àrẹ ìwọ́ wọ àlìjánná òun wọ iná àmọ́ tá a fẹ́ lọ́bẹ̀ nípa ẹ̀ ní pàdé má tẹ́fà túkàláyé ń bì gbére ni ará àlìjáná yìí sì fi ti ara nuna ara nuna yìí bẹ ara ilé àlìjáná wò níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa ọba tí pọ̀ ọmọ àdúrà yẹn àwọn ká ka ká máa ṣe ọlọ́run máa ń lo sábàbí tí yóò fọmọ dùnyẹn lọ́jọ́ alẹ́ yóò tún fi dùnyẹn lọ́jọ́ àlùkìyà ọbẹ̀ lọ́wọ́ aláà nínú àánú rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé akọni islam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. allahu akbar.